sídì oríṣiríṣi ara ló bẹ lọ́wọ́ sídì tọ́njẹ́ra wa á tó wà ó ká ibi tán bá ní kí gbégbé má ṣe gbé ní gbégbé sídì ń gbé. I must confess inú mi dùn púpọ̀ láti máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ mo kàn hó pé ò ní bára ẹ jẹ́ lọ́dọ̀ mi subsequently. ìyá mi mi ní ṣerú ẹ mi ní fi ké bẹ́ràn jà láìláì ẹ̀yẹ hmm. kẹ jẹ́rìí. that's good. Jerry, àwọn ìtumọ̀ kó wáyé àwọn new set ni. ok wọ́n dẹ̀ san ogun dáadáa wọ́n á ṣiṣẹ́. Hmm, mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ kí lórúkọ yín. táyìbá lórúkọ mi méjì lórúkọ tèmi mílíkà lórúkọ tèmi. <laughs> first of all ṣé múlíkà tiẹ̀ ò kákò ṣá. àyà mi kò kì í kákò rárá ọmọ jẹ́jẹ́ ni. ó dẹ̀ jẹ́ kán fẹnu ara wọn sọ̀rọ̀ jẹ́ kán dáhùn kí ló ṣẹlẹ̀ níbi tán ti kó yín wá. ṣẹ́rìmà ibi tá a ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ a kàn ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ò ṣiṣẹ́ ni owó oṣù mẹ́jọ gbáko ni wọ́n jẹ wá. ọkọ máa fi mí. ẹ ọ ní dọ́là fún wa pé wọ́n máa sanwó wọ́n kó tó di pé lẹ́gbàá mú wa wá sọ́dọ̀ ní sí. Ah, ah, ojú yín ò dẹ̀ tutù mú mi tó yẹn kẹ́ wọ́n jẹ yín lówó oṣù mẹ́jọ ẹ̀ tí ì rí gbà ẹ̀yin náà wá continue ẹ̀ wá ń ṣiṣẹ́ lọ àbí who does that. ẹ wo máa fẹ́ kúrò bẹ́ẹ̀ láì dúró gbà mí. wáyọ̀ àwọn ọjọ́ mẹ́yàmọ̀ kò sọ fún pé ọmọ jẹ́jẹ́ ni wọ́n bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ìlànà táwọn ènìyàn sọ pé àfúnyín lọ́la àfúnyín lọ́la ọ̀la ọ̀la tí kì í tán òun ló jẹ́ kọ́ pẹ́ ń bẹ àmọ́ ìdíjọ́ kó má jẹ̀gà ní pé tọ́ bá ti dọ́dọ̀ tí ń bí actually mo mọ style yẹn but emi ò kí ń anyhow ṣé pa ti ṣàlàyé bí gbogbo ẹ ṣe ń lọ fún yín mi ò la mi ò láyà wàhálà o mi ò dẹ̀ lè fẹ́ fún ibi tọ́wọ́ bá ń gbé kí kálukú fọwọ́ ẹ̀ síbẹ̀ yẹ́lò. afa. madam ibi tí sẹ́ẹ̀s tẹ bá ti rẹ́dì i'm good to go àbí. yẹ́rọ <laughs> ó ti sign necessary document. Mm, then the deal is done. Um, Kudi. Ma. Ṣé o ti ṣetán? Bẹ́ẹ̀ni ma, muti ti ṣetán àti ṣiṣẹ́. Mo dẹ̀ máa ṣiṣẹ́ kárakára. Eh. Mi ò dẹ̀ ní borúkọ iléeṣẹ́ wa jẹ́. I trust you. I trust you. Over to you. So, màá fẹ́ kí ẹ lọ mi make findings Ni nípa àwọn new girls ti agent wọn kó wa yẹn tó mo wà cool pẹ̀lú wọn mi ò ní problem pẹ̀lú wọn so to say but business lele ẹ̀yin ò gbọ́dọ̀ wà too careful màá fẹ́ kí wà àti abọ́sẹ̀ ẹ lọ Kwara ẹ lọ túṣu dé sálẹ̀ kòkò o ṣáà ti ní gbogbo detailed information wọn lọ́wọ́. yes ma. well so I mean you can't be too careful. Eh, eh, ẹ ẹ ẹ wo mọ́mí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ béèrè nǹkan kan ni o tí ò yé mi o ṣé ẹ ṣé mọ́tò la máa gbé lọ ni àbọ̀kadà àbí a máa fẹsẹ̀ rìn lọ àti pé mo fẹ́ béèrè pé ìgbà wo lẹ́ni yẹn gangan tó kú ṣé ọkùnrin ni àbóbìnrin. ní tani ibo lẹ ń gbọ́kadà lọ ó ti yé mi ó dàbí ẹni pé kò tí ì ṣètò tán lára ẹ̀ àbí a jẹ́ pé òun nìkan ló máa lọ nìyẹn. o ṣáà ti understand. yes ma'am uh, mo understand ma màá dẹ̀ gbégbésẹ̀ lórí àwọn nǹkan tẹ́ sọ yẹn. Okay ma kò sí foodstuff kankan lé mọ́ ma. what ìgbà wo la ṣèrà kan náà. apart from èyí tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tán ma kò sí nǹkan kan lé kò dẹ̀ yé mi náà bí àwọn oúnjẹ yẹn ṣe bó ṣe ń rìn kò sí gààrí gan lé tó kéré jù báyìí. not even for drinking. is that so. yes ma'am. anyway no problems ma transfer o sẹ wàá rí yẹn títí rọlẹ ẹ sọtarin yẹn out but ọ̀rọ̀ Kwara yẹn is of paramount importance all right ma ma ẹ máa need láti excuse mi kí n lè make calls torí àwọn nǹkan tẹ́ni kí n ma. kò sí problem just get about what you have to do. Uh. Uh-huh. ma. kí ló ń dó ṣe. ma. kí ni ò ń dúró ṣe. ẹ eh, ò fẹ́ dé kódà pé bíá ṣe ni mò ń kọ̀rọ̀ sí lẹ́nu nígbà tí ẹ sọ pé kí n dúró sí ibi báyìí kó má lè dàbí pé bíá mi ò gbọ́ràn sí lẹ́nu ni mo ṣe wò pé kẹ́mi náà kúkú dúró sí ìbàyìí di ìrọ̀lẹ́ má wò pé mi gbọ́dọ̀ kọjá òfin tẹ̀ fún mi mi gbọ́dọ̀ dúró. o fẹ́ dúró títí dìrọ̀lẹ́ o ti yẹ ìrọ̀lẹ́. wàá lọ dúró dìrọ̀lẹ́ sínú yàrá ẹ̀. má. yàrá ẹ̀ hmm. yàrá ti tọ̀dọ̀ tiẹ̀ hmm. ibi tá a ti ń fún ẹ lóògùn hmm. oògùn tó ń lò wàá lọ dúró ńbẹ̀ títí dìrọ̀lẹ́. ṣé ẹ ẹ bá ní kí báyìí stẹ ni àbí ráìsì. ẹ yàrá yàrá tó ń sùn tọ̀dọ̀ tiẹ̀ tá a ti ń fún ẹ lóògùn ẹ ó yá ọ̀nà rẹ. kí máa lọ sínú ilé kí máa lọ sínú ilé. máa lọ síbẹ̀. Hmm, <laughs> ẹ ma objection my lord objection my lord. <laughs> alájẹnu òṣì kí ló dé tán pariwo báyìí. ó jẹ́ sórí inú gbogbo ẹ̀ náà ló fi mí sanra ó ló jẹ́ òun ṣì. kí ló dé kí ló fariwo. mọ́mí sisi sídì ni tẹ̀bí kan ó mú ẹran lórí oúnjẹ mi ó dẹ̀ jẹ. ṣé kò sẹ́ran lórí oúnjẹ tiẹ̀ ni. ó ti jẹran tiẹ̀ tán tó bá ti jẹran tiẹ̀ tán báyìí á mú ti gbogbo alẹ́ yẹn kọ̀ọ̀kan á mú àtúnjẹmọ́ ti tiẹ̀. irú àṣà pálapàla ò nìyẹn sídìí ọ̀ǹda. ó rè sídìí. èwo lè tẹ̀sù tì. oya Bobby Bobby oníjẹwọ̀rù òní ó pọ̀ kọ́sẹ̀ kẹ ẹ̀yin méjèèjì. oya ẹnì sọ́nù lémi. o bó ṣe pò kọ́sẹ̀ kẹ o tún ó tún. mo yọ̀ǹda o ti rí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o fẹ́ lọ wò parí ẹ̀. dúró nú ẹ̀ sídi kí ni problem ẹ̀ ṣé wọ́n rán ẹ sí mi ni ó ṣe jẹ́ pé ní gbogbo ìgbà ìwọ nìkan ìwọ nìkan ló máa ṣe nǹkan tó máa mú ma máa fẹ́ fún gbòò ní gbogbo ìgbà kí ló dé tí iná èmi pẹ̀lú ẹ̀ ò bá wọ̀ wá padà síbi tó ti wá ni o àbí o o o o rínú ilé mi ni o ò wọnú ilé ṣe mọ̀ pọ́dọ̀ òyìnbó ni kò mọ̀ pé ọ̀kan kò wá kí ló dé wọ́n fi ṣe ẹni nonsense àtiwọ́ náà gbogbo yín bẹ̀ yẹn a máa dún àwùrù màwùrù mọ́ yín ṣé ó ti kó yín láyà jẹ ni ẹ̀rù ẹ̀ máa ń bà yín àbí lẹ́ni tó yẹ kí gbogbo yín kẹ́ pawọ́pọ̀ kẹ́ dáwọ́jọ kẹ́ lu bí ejò àìjẹ́. ìmọ̀ bínú mọ́ mi èyí ti bọ̀rọ̀ sí rí rẹ̀ ni. báwo ló rọ̀ ṣe rí. ọ̀rọ̀ òfin náà la mi tẹ̀lé ìmọ̀ pé ẹnikẹ́ bá ní ìyá yìí dàgbọ́ ẹ̀yìn òun kò kó ṣẹlẹ̀ rí ni. okay mo ti understand òfin yẹn ni ò jẹ́ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ kọjú sí padà àbí a máa adjust òfin yẹn torí tiẹ̀. ẹ kú ọwájú mi jọ. mi ò mọ̀ pé bínú ọkọ̀ jẹ́ pé lákọ̀ ọmọ máa ń wà bí ìbọn ní sẹ́yìn tí rí ní wọ́n lè dún kúkú ní ìsìn kí n bá yé rẹ̀ jẹ́ wọ́n bínú ìwọ̀n. ṣọ́ọ̀ṣe pọn képe fún ẹ wájú ta ló wà tó tí ń wà lákọ̀ bíbọn wo tí wàhálà ẹ bá ti pọ̀ jù lẹ́gbàá tó mú ẹ wá máa ní pé kó wá máa mú ẹ padà lọ sẹ́sẹ̀ àárọ̀ ẹ mi fẹ́ padà sẹ́sẹ́ àárọ̀ ẹ̀ mọ̀ bínú ní sírú rẹ̀ mọ̀ wọ́n kọ̀ mọ́ tọ́ mi mọ́ ni. tó bá mọ̀ pé o fẹ́ padà sẹ́sẹ́ àárọ̀ kò bí èbí àwọn yòókù. ó sì tún máa sọ̀rọ̀ ó sì tún máa lẹ́gbàá jẹ́ kí n pe lẹ́gbàá. Mr. Ah, ah. ah, Tọ́pẹ́ hmm? kí ni kí n fi ṣe yín lálejò. ah èmi máa kí n ṣàlejò mọ̀ nínú bí ẹ o mo ṣì níbi tí mo fẹ́ lọ tó pọ̀ ẹ ká go straight to the business. <laughs> Um, ẹ̀yin náà mọ how long ni mo ti wà lórí ọ̀rọ̀ sickness ọkọ mi hmm. and kò easy mi ò lè parọ́ fún yín hmm. going to the store traveling to check the children businesses even business ti wọn èmi náà mo tún bá wọn mójútó hmm. the workload is too much. Oh, yeah, so ọkọ mi wá suggest wípé um, kí get help house help tó máa wà nílé pẹ̀lú mi and um, òun lè máa wà nílé while I do the running around and of course hmm. ẹ̀yin ni agent tí mo lè trust tó bá ti dirú nǹkan bẹ́ẹ̀ yẹn kó tí mo ṣe pè ní pé kẹrí mi nìyẹn. Hmm. ó yé mi ànírà burú lágbọ́rọ̀ lọ́hùn. àmín ṣẹ́rí gbogbo ibi tó bá ní ìranú ayé wọn ọlọ́run àbú òróró ìtura sí i bó ṣe máa ń rí nìyẹn lágbọ́rọ̀ ọlọ́run ẹ̀yin náà lè máa gbádùn nǹkan yín <sighs> ó yé mi níbi tẹ́ ẹ sọ̀rọ̀ lọ ẹ fẹ́ kí n bá yín wá ọmọ ọ̀dọ̀. absolutely. Hmm. ṣé ẹ wá rí ó níbi kan tí mò ń bá ṣiṣẹ́ báyìí tó jẹ́ pé tí n bá lọ kọ́ àwọn ọmọ ń lò òkè ibẹ̀ ni mo máa ń kó wọn lọ. Hmm. gbogbo àwọn ọmọ tó wà ń bẹ pátápátá ayé wọn dáa abẹ́rẹ́ wọn dẹ̀ lókun dì àmọ́ tí ẹ bá ní mind ní tẹ́mi máa fẹ́ ká ṣe rè èmi àdá lábà tẹ́ ẹ bá lè tẹ̀lé mi lọ́bẹ̀ kẹ́ ẹ fojú ara yín rí ọmọ tó fẹ́ bá yín gbé mm. kẹ́ ẹ fojú ara yín wò báyìí kẹ́ ẹ dẹ̀ fojú ara yín píìkì tó bá wùn yín. <laughs> Um, ok so nǹkan tẹ́yìn tí a ti sọ fún mi sí ni pé gbogbo wọn wà nílé kan that I can mm. go see them màá dẹ̀ mú èyí tí ọkàn mi bá yàn láti bá gbé ẹ̀dí ẹ̀yìn lẹ́yìn sí ah, ẹ̀yìn. great <laughs> èmi náà ti mọ that you are the man for the job <laughs> um, in that case um, ṣé a lè lọ lẹ́nu because mo ní ìdẹ nísinsìnyí báyìí báyìí. Eh, ẹ mọ̀ pé mo ṣàlàyé fún yín pé mo ṣì ní àwọn ibi kankan tí mo fẹ́ pass around káàkiri eh, ẹ̀ka fi sọ́la àyànjú gbogbo ẹ̀ lọ́la gbọ́dọ̀ lọ. ó dà kò burú but ẹ láti kí ọ̀tún bá kẹ́tọ́ lọ because ó mọ̀ pé mo máa pè mo dẹ̀ mọ̀ pé a ti máa gbóhùn ẹ̀ náà látẹ̀kùn. Oh kájọ yọjú sọ. ah let's go. kò sí wàhálà yẹn ẹ ṣe. <laughs> ẹ dẹ̀ ń gbúrọ̀ ọmọ dáadáa. oh yes ọ wà oh, ó yẹ kó wálé náà bọ̀ tèmi mo ní kó má ì ti wà. kí ara dájú wọn bó kù oh yes. ọlọ́run àdúró tì yín Elédùmarè àbá yín ṣe é <laughs> ọlọ́run tó ti ń bá yín ṣe olùdáwọ́ dúró. Madam. Bọ́ọ̀ni. Ẹ pẹ̀lú. Mr. Tọ́pẹ́ ni dúpẹ́ ọmọ àtòjọ́ mẹ́ta. lágbára. o ṣe o kó gba gbogbo mi o. a ní rábúrò o. àmín. ọlọ́run á fún yín lálàáfíà. kókókó báyìí lára ọ̀tá lè. àmín. pé yín lòlógó jí ẹnìkan ìbógun ẹyẹ lórí ìtẹ̀ kò sí ní tó máa ṣe yín lágbára ọlọ́run. ẹ ẹ pẹ́ bíi pẹ́pẹ́ <laughs> ẹ dàgbàdàgbà bíi olúgbọ́n. wọ́n ti wà sálẹ̀ náà tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ handset tájọ sọ yẹn okay okay. wọ́n ti assure mi wọ́n ti in fact àwọn máa mú mi débẹ̀ so that màá lè fún ara mi choose ọjọ́ kan ní báyọ̀ kó wá bá a ṣiṣẹ́. Ah, okay tọ́pẹ́ eh, eh, èyí tó bá dà ẹ kó wá fúnyàwó mi o èyí tí ò ní gbó lẹ́nu ọmọ alálùbáríkà. Eh, okay. and ẹ wájà tó bá ti débẹ̀ farabalẹ̀ kó gbó tó dáa ó ti yẹ ọmọ tí ò ní iṣẹ́ oníjọ̀gbọ̀n tí ò dẹ̀ ní fẹ́ mọ́ òun ni kò mú ọlọ́run á tẹ̀lé yín lọ. Let me read you out loud. Okay, okay. Bravo. Yeah, yeah. So, Mr. Sidi, ọmọ ni Sidi, oríṣiríṣi ara ló ń bẹ lọ́wọ́ Sidi. Yéyéyéyé Sidi. Eré ìyẹn kì í ṣe tiwa ọ̀dọ̀ madam káàṣì a gbọ́dọ̀ ṣiṣẹ́ ká lè jẹ ká lè mu ká lè sùn gbọ́rọ̀ gbọ́dọ̀. ká lè sùn gbọ́rọ̀ gbọ́dọ̀ o. ká lè sùn gbọ́rọ̀ gbọ́dọ̀. ká lè sùn gbọ́rọ̀ gbọ́dọ̀ o. ká lè sùn gbọ́rọ̀ gbọ́dọ̀. iṣẹ́ iṣẹ́ ìyẹn ṣáàbì tiwa eré eré ìyẹn kì í ṣe tiwa ọ̀dọ̀ madam káàṣì a gbọ́dọ̀ ṣiṣẹ́ ká lè jẹ ká lè mu kẹ́ ẹ lè sùn gbọ́nrán gọ́dọ̀ o. <laughs> ẹ káàbọ̀ ma you're welcome to our meet ma'am kò sí any type of domestic work tẹ́ fẹ́ tí ẹ ní rí látọ̀dọ̀ wa ṣé látòrí cook ni àbí gardener àbí ọmọ ọ̀dọ̀ lásán. even drivers oh okay. they just name it ma. sẹ́ẹ̀dẹ̀ <laughs> gbogbo wọn pátápátá bọ́ ṣe wáyé kẹ́tẹ́kẹ́tẹ́ kánò ni wọ́n gbogbo wọn pátápátá ni wọ́n sàn ogun ni wọ́n ní wà lọ́dọ̀ madam cash kò má mọ̀ ṣẹ́ ṣe ibo ló ti dá wa. <laughs> <laughs> Um, can I go and sit down? Can I sit down? Um, um, eh, eh, ìyá mi wọn náà fẹ́ sample wọn o. oh why not please. oh thank you thank you ma'am. wọ́n kì í yẹn dáhùn. I like your hair. It's fine. I'm sorry, fine. Wọ́n ṣẹ̀dé láti ló ìlú ni. Oh. Gbogbo wọn pátápátá ni wọ́n san ogun. They're very aggressive. <laughs> Ẹ lè mọ̀, ẹ kú rìn. Thank you, Mom. I think I like this lady in black. Okay. Uh, Ma'am, I would want to go with her. The lady in black. Sidi. Is that her name? Sidi Lamu. uh, uh, yes, Sidi. Uh, but um, Basso just me. You could have picked from one of the slimmer more beautiful ones. Um, Ma'am. she have a problem? Is she no, sick? No, no, no, okay. I mean, none of them has got an issue. Nǹkan tí mo kàn ṣe sọ bẹ́ẹ̀ ni pé àwọn commercial clients wa náà máa ń sábà gba àwọn èèyàn bíi sídi bíi àwọn tó ń ṣe oúnjẹ tà yẹn. Okay. But irú ẹ̀yin tó yẹ pé residential purpose lẹ fẹ́ lò fún torí ẹ mo ṣe suggest more beautiful ones ṣe mọ òun ò kàwé. for presenting. I understand. mọ́mí ọjọ́ mọ̀ mú mi lọ láìsí pé mo wà ń strike yín fọ bọ yín fọ gbogbo rẹ dáadáa yín fọ sọ yín ṣiṣẹ́ ilé ẹjọ́ máa mú mi lọ. síbi quiet. mú lọ sídi ìwọ náà náà máa mú lọ ìwọ náà mú lọ kò sí wàhálà bẹ́ẹ̀. o tún ṣe ṣe n tó fẹ́ fi dálẹ̀ nìyẹn yes ma'am. èmi ò rí di honestly mo like her i don't mind that she's lovely. Uh, she's awesome actually. Yeah, so what's the mode of? Take care of some documents. My PA will attend to that. Awesome. Mm. Just sign and um, fill the forms. Okay, I'm good with that. And without meaning to be insulting, Mofe excuse legba for a minute. Mofe sorry, basara. Okay. okay yeah, yeah let, let, let me see. <laughs> Quiet! quiet! I said quiet. Síbi. I'm so sorry, ma'am. I understand. So we just have to sign some documents and we're done. Um, so what's the mode of payment? Because I want to go with her immediately. Uh, I'll put you through that. Oh, Legba. Legba. Ìyá mi. Ó oh. mí o. Ó mọ̀ mí. Ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń expose àwọn mates mi sí danger. mama mọ̀ ìyá mi. Ní nǹkan tó bá pa àwọn ọmọ yẹn lára, èmi ò fẹ́ fún wọn rárá. Wọ́n hm. ní new client ẹ tó mú To Tó jẹ́ pé fúnra rẹ̀ ló wá nawọ́ sí ọmọ tó fẹ́. Eh, eh, ìyá mi ṣẹ́ẹ́rì mo mo understand nǹkan tẹ́ sọ àmọ́ kò lè kò lè sí wàhálà èmi lèmi sọ fún wọn pé kàn wá kàn wá ṣe ní selectan pic èmi èmi lèmi sọ bẹ́ẹ̀ fún. o dẹ̀ ṣọ́ pé arábìnrin yẹn ò kí ń ṣolóògùn owó kó má jẹ́ pé ó ti lo nǹkan kan sára wa tó fi máa mọ ọmọ tí ó ní àsìkí nínú àwọn ọmọ yẹn. Eh, kàn ṣe pé mi ò understand nǹkan tẹ́ ń sọ àmọ́ ṣẹ́ẹ́rì mo máa èèyàn tí mo mọ̀ dáadáa ni ó ti yé yín bó ṣe wà yẹn ọkọ ẹ̀ ń ṣàìsàn lọ́wọ́ ni wọ́n wá ní ìdẹ̀ni tó máa máa ẹ̀pù wọn kò ń ṣẹ́ni aburú kò dẹ̀ lè ṣàbúrú sí sàkání wa ìdí nìyẹn tó ṣe wò pé àdàgbé àdàfà yẹn ti ń pọ̀jù torí tipẹ́tipẹ́ ló ti máa ń sá fọ́mọ ọ̀dọ̀ ó wá fẹ́ gbà lọ́tẹ̀ mi lèmi wá sọ pé kó wá píìkì fúnra rẹ̀ á lè mú ètò máa rọ̀ lọ́rùn mm, mm, kò ní sí wàhálà lórí wọn. I see. anyway èmi ò ní stress kankan pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn. ọmọ ìyá ṣùgbọ́n lẹ́gbàá láàrin mi pẹ̀lú ẹ̀ kò bá pè obìnrin yẹn ká ló jẹ́ ká bá òun pèkì torí sídí tó ń mú lọ yìí sídí hmm. sídí máa fún máa yẹn problem. Hmm. sídí sídí kátù n tẹ́ sọ pátápátá ni mo ni mo ni mo understand àmọ́ ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ sídí èmi lèmi lọ sọ́yọ̀ tèmi tọ́yọ̀ bọ́ èmi mo ṣàlàyé tó ń ṣe lọ́yọ̀ mo mọ̀ wá sídí dáadáa ṣẹ́ẹ̀rí lórí eléyìí ẹ ká fún ní trial kò ní fọ́kọ̀pù I hope so. kò ní fọkàn bíi àmì soap soap kò ní kò ní ṣerú ẹ. pé pàtàkì jùlọ bẹ́ẹ̀ náà ni pé owó ni kókó hmm. tẹ́mi bá ti gba owó lórí ọmọ and I hope. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí Ọlọ́run dẹ ṣe tó jẹ pé bẹ́ẹ̀ ṣe gbà ẹran ti ṣe commission tèmi náà tí yẹn bọ́ sí mi lọ́wọ́. Eh, commissioner ẹ máa bọ́ sí ẹ lọ́wọ́. <laughs> ìyá mi mo jù mú yín <laughs> wọlé o. This is my house, <laughs> my home. Ah. Ibi báyìí la jọ máa máa gbé tó dẹ̀ ah. Wow. Ah, thank you. Àfiwé àfin ọba. thank you. Ajé mo oku ọ o ajímọ̀yí kan ọ̀tún o ajímọ̀yí kan òsì o ah, èyí ò pọ̀. sídi jọ dìde please Wobi, bí tí o bá ti fi ọwọ́ síbi tó wọ́n gbé we won't have any issues in this house like ah any problem that's what i mean okay great so kọ́kọ́ gbé bàgẹ́ lẹ́nu kó wá lọ kí ọkọ mi lókè tó bá ti kí wọn tán màá ṣe wá fi yàrá tó mọ́ máa gbé màá wá fi hàn ẹ́. Is that cool? Good. <laughs> Jalo. See, And you can talk be yá Oh please, come on. Ọmọ ṣe wo, lẹ́yìn àwọn ọmọ ah. Darling, I'm home. Darling, ẹ kúlé o. <laughs> How are you? Well, everything went well. And um, this is Sidi, our new house help. Sidi got right. <laughs> Lórúkọ ẹ̀, àwọn ará lẹ́kọ̀ọ́. Mm, eh, eh, wọ́n ti sọ fún ẹ pé o fẹ́ máa a ṣiṣẹ́ bí àbí o kìí lè pé o máa bí e. O lè ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni, mo ṣiṣẹ́. O lè ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. O lè fọṣọ. O lè fọṣọ okay that's it yeah good thank you. Okay, oh, kò jẹun <laughs> darling <laughs> anyway uh, Sidi ṣebí ìwọ náà ti rí lé o dẹ̀ ti rí àwọn dáàdi wa o ti ríṣẹ́ tó wà nílẹ̀ ẹ̀gbọ́n eh, máa jẹ́ kẹ́rù báyìí so basically èmi ni màmá tọ́jú ọkọ mi fúnra mi but I'll need you to oversee the frontage the living room the kitchen okay. okay. rárá má worry iwájú lé ni mo mean the frontage má worry nípa yẹn okay so pẹ̀lú ìsàlẹ̀ ìbìtà desi and everything um, that's about it kò pọ̀ jù bẹ́ẹ̀ yẹn náà lọ ṣó ti yẹ ìwọ máa lọ́sàlẹ̀ máa wá báyìí èmi náà wá sí ìlú pé gbogbo tẹ̀ ní mọ̀ sí ìmúlẹ̀ gbogbo rẹ̀ ní ìsìn ìmúlẹ̀ ìfọ̀bọ̀ ìtọ́jú ilé ìsìn gbogbo rẹ̀ dáadáa ọlọ́run sì fún dárí ní àlàáfíà lásìkò tó ń ju ìlágbára. Ah, àmì àmì àmì thank you Malo hmm. downstairs yes. ẹ wò ó ti mẹ́mẹ́. mò ń bọ̀ tí má ti désàlẹ̀ àyànjú yẹn. ọlọ́run fún ah. <sighs> well what do you think. I think she You'll be a good girl. I hope so too. Um, tá bá fọwọ́ sí kọ́lọ̀ jẹ́ kọ́wọ́ gbé bẹ́ẹ̀. ah what happen ah kí ló ṣẹlẹ̀ bí ah, ara wonder woman kí ló Ah, ah, bó ló ṣe wá bí. kálẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́dà múlẹ̀ bèrè. àbò ń sí èrè ni tó o nídìí sọ́jírì ni ah, mọ̀mọ́ dáràn gbogbo ará àdúgbò ẹ gbà mí sólì ò ti wọlé báyìí who are you aunty láì ṣe wonder woman tó gbára ògiri wọlé ni àbí bó ló ṣe ṣe madamu. what is it why are you people yelling kí ló dé. gbàgbà kúkú gbà kúkú o. what's causing this what's wrong with you. mami. wọn mú kíní bíìlì wa lọ́sàn-án wọn ò fi tọ̀dọ̀ wá bẹ̀ mọ ẹsẹ̀ lọ ṣiṣẹ́ kọ́. oh shut up you're lying. i'm not lying. mo ti wà nulẹ̀ yìí sí over five hours mo mọ̀gbà tí mo dé nulẹ̀ yìí a dẹ̀ fúnra wọlé ni níbo ló kó ṣì lọ. òjò ká mi mọ́nà ni mo wá ní sáfù. you are lying. I'm not lying. shut up keep your mouth ṣé mo pé ó ti ṣẹ̀mí tẹ́lẹ̀ I'm going to replace you I don't have time for all this rubbish. Sidi má bínú Nuru Samad ni. Nuru Samadi. he is our gate man. bó kọjá fún mi. ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ mama ṣiṣẹ́ bíbáyìí. Sidi lorúkọ ẹ̀ òun ni new house help wa ẹ̀yin méjèèjì ẹjọ mama ṣiṣẹ́ i mean you guys have to cooperate to work in this house the both of you would have to work together you have to cooperate and work together ẹjọ mama ṣiṣẹ́ bíbá yìí because tèmi me ti jáde nílé ẹ̀yin nìkan lẹkùn nínú ilé do you get that and do you get that. àmọ́ jẹ́ get that? Yeah. Hmm, lọ bọ̀ ọ́n èmi sọmọ for your information jẹ́ kó rí ọ pé o. lákòókò náà pé mo ti lu sójà parí torí kò fi bọ̀dá sínú núrù mi bọ̀dá núrù ni ọmọ pè mí mọ́ pè mí bọ̀dá lásán. àti ìtàtù ni wọn náà mọ̀ pè mí nurudin gbà ló kọ rẹ sọ wá rí bó ṣe ń wò mí tó o bá fẹ́ pè mí ọmọ fàǹtí sí bí ebi ọ̀pá sọ́nà bàbí sí ọ̀la. sórí inú gbogbo nǹkan ebi ni mo yé tìjú kọ́ náà mo fi bi pa wá the only reason tí mo fi fẹ́ sọ̀kọ́ ń bù má bàa mi fi anything oúnjẹ má bàa fi ṣe ní ìfi ẹ̀ tì mí ṣe o. kò sí wàhálà kí n lè mọ̀ pé o ti gbọ́n tí mo sọ pèmí ló kọ́ kí n gbọ́ ló kọ́. kò ní í dáa fún ọ sọ ọ̀yà òyì. kí n pè ọ ló kí ṣé torí pé mo fẹ́ jẹran kí n máa pe màálù ń bọ̀dà. ọ wà lè pè mí láǹtí sílíkàtù. àsọ̀rọ̀ tí mo gbọ́ ni ọ̀gbọ́n pa mi ń gbòòrò bọ̀dà nùrù wọ́n pọ̀ gan kí n ṣẹ̀ṣẹ̀ máa pè ọ láǹtí ẹ̀ẹ́n wẹ́ẹ̀ ó ti yé mi ṣé torí pé o ní access sí kissing ló fi fẹ́ fìyà jẹ mí èmi náà ní access sẹ́nu géètì ìwà sílẹ̀kùnlẹ̀ àwọn amúrọ̀bọ̀ wọlé wọn ò ní gbowó wọn ò ní mú kankan wọn ò ní dọ́dọ̀ àwọn màdámù yàrá rẹ̀ wọ́n wọ̀ wọ́n wàá gbọ́sẹ̀ rẹ débi pé. èmi sídi ká tún. yà yàsín yàsín ṣé sídi wá kéré lẹ́lẹ̀ bí bá gbà wọn bí bá bá wọn inú ayé wọn tí wọ́n bá ti bí ọ̀rẹ́ tí wọ́n bá ti bí ọ̀rẹ́ kí n náwó lọ́wọ́ kan pé ebi ń pa mí kó sọ sórí fún mi àbí kó o mọ̀ pàṣọ fún mi. sọ ọmọ tán mọ́nàmọ́ná hmm. ebi ọ̀pá ọ. ọ̀fẹ́ gbọ́kàn mi sọ́ọ̀rì ń tọ́ sẹ́wọ̀n ọgbà. èmi ọgbà olùsí aláìní kan ṣe tọ́yẹ àwẹ́ méjèèjì tọ́yẹ kí n máa bọ́ gbọ́ bẹ́ẹ̀. darling it's time for your drugs. ṣó ti pé eight hours ni. mo lè gbé sọ pé eight hours ló ní kí n máa rà eight hours ti pé náà tí o báyìí ti pè mí ní lọ mú wá pé kẹlògún yìí you have to use them. oya oya oya oya ṣọlẹ mi. Sidi, please give me water. Ah. You always do things like you have the whole world. God, close this. Hello, hello. Sidi! Sidi! Madam, no, what is wrong with you? Because Nǹkan tó gbé sí orí Nankan kitchen. Isu? Yes. Sidi, mi You like bí washing dishes with ṣe I don't know how you do yours. Ó ti máa ń le jù. Sidi, I'm talking to you. Ojú mi ni kó máa wò. Iṣu yẹn kò gbọ́dọ̀ le ó ti máa ń ṣe iṣu yẹn le jù and i don't like it. àmọ́ obìnrin òun ń sísun kó lè yọ wà ní oh. torí rẹ̀ ní ẹ̀sẹ̀ ìjìnà àmọ́ mi kò ní le yọ jìnà lójú kò ní le ayé ò sì ní le koko mọ́ wa ayé ò ní le koko mọ́ wa. kòkòrò ti hmm. jẹ hmm. fọ́ nídìí ẹ̀fọ́ níbẹ̀ o. Sigi Roberts. She's not just funny. Tawani drama queen, Sidi Gongolo ló ń jẹ́ mo wà pẹ̀lú ẹ̀ ní kitchen ni mo mọ̀ nǹkan tójú mi rí. Èmi tí mo bá ń dé kitchen, mo bá èyí tó display for mi rí, mo mọ̀ pé oníwàlá rẹ̀. <laughs> Anyway, darling, it's time for you to rest. Ṣé àwa máa lọ sókè? Ah, no, no, no. Yẹ́n relax a bit but àwọn òògùn igun ní òtẹ́ẹ̀lì ó to ṣiṣẹ́ lára why. Uh, oh my Lord! kó she immediately téèyàn bá bẹ̀rẹ̀ and ní administer drugs ó mama máa ṣiṣẹ́ náà. ẹ kúlé là ń kára lé. ẹ kú àtìbà kò yẹni tí mi ò sọ fún yín wípé mi ò fálẹ̀ fún yín ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ máa jẹran ẹ̀ díẹ̀díẹ̀. lóòótọ́ ni ṣùgbọ́n kò yẹ kó pẹ́ tó báyìí. bá a bá pẹ́ lórí mi ẹṣíkẹ́ṣí á máa bá níbẹ̀. kò burú tó bá ti yégun ó yọrẹ. a kàn fẹ́ kọ́ ọ mọ̀ pé ẹran wa ni a kàn fi ó ṣe alákòóso rẹ̀ lásán ni ìkọ̀kọ̀ òsì gbọ́dọ̀ sí. mo mọ̀ pẹran yín ni èmi náà dẹ̀ ti bá yín dè mọ́lẹ̀ gbọ̀n kurukuru ṣe wá bójú ọjọ́jọ́ báyìí. kurukuru kọ́ wẹ́dà ni tí wèrè ọmọ sí ọ sí di. sọmọ hmm, páyé ní kọ̀rọ̀. ayé ní kọ̀rọ̀ kọ̀rọ̀ ayé òun gangan mo fẹ́ sọ di jọ́ ìbámu tí mo fẹ́ mú ọ lọ kí n lọ́ mọ̀ kàn ọ́ mọ́ bẹ́ẹ̀ sí tèmi. Hmm, kò yí ọ kò sí wàhálà. kí ni òye mi ń bẹ̀ báyìí. Hmm. kò lè yí ọ látọ̀ eh. olùjú inú. ojú inú ṣé mo jẹ́ bí ejò ejò ni máa ń lójú inú. mo ń dùn ní. ṣìdì wọ́n mọ̀ ṣe báyìí ó sì lọ sùn wó yìí tí mo ti ń bọ́ sọ̀rọ̀ lọ tó ìrẹsì ti ń ná lé tó ìrẹsì ń pé ìsìn lọ́wọ́ lọ ah, sùn. o ò lè sùn jàre ṣe mi sá o ò lè sùn. Ah, níyùn òfowó sọ ọ̀rẹ́ káfíà sẹ́nu nígbà jẹjẹrẹ pé ń fi àgbo sí ọ lẹ́nu sí di. jésù kẹ́ńkẹ́lẹ́wù ọkọ mi ṣe ọkú ìtọ́jú mi ọmọ akẹ́ ọ ọmọ akẹ́ ọ ṣe o. ohun tó yẹ kí n ṣe náà ni mo ṣe ẹ sì jọ ọmọ ọmọ pé ń tọ́jú mi dáadáa. ṣe ọkọ mi àmọ́ sídìí ó kù ó kù nìbọn rò. kí nìyàn. ó múnú mi dùn bà mí nú jẹ́ ọkọ mi. mi ti bọ̀. kó o sì sí mẹ́dọ̀ kó o yé fa wàhálà káàkiri ó ti ń sú mi àbí òní àdánfọwọ́rọ̀gì ọ̀la àdánfọwọ́rọ̀gì ojú ò tiẹ̀ tàdán yẹ kójú ti gítà dòóndì rọ̀ mọ́ gbogbo ògbà. ìyá àgbà ọkọ mi. ẹ dákun bàbá ta àwọn ń tọ̀ ni bàbá tọ̀ yọmọdé rún nídìí ẹ dákun sí wọn afẹjọ́ mi sùn ní tí wọn bá sọ pé mo sọ ìrọ̀lẹ́ ní kẹsàn torí mo ṣe wà jẹ́jẹ́ mi ni mo máa ń lọ bí wọn bá tọ̀ mi ìyìn tọ́yàn tó ti yé yín báwọn wọn sì lè mọ èmi ọ̀wà láyé Jésù tó ṣe pé ní tí wọn bá gbá Jésù lọ tí ọ̀tún yọkọ̀ tòsí sí wọn ìwà láyé ìgbà náà ah, kí ni ìhìn nítòsókè náà mo ti já yàsín mo já mo ti já nìsín látàrí nìsín náà bá rí mo ti já kí ni. ti hmm. di kò sẹ́ni wá fẹjọ́ rẹ̀ sùn mí kò sẹ́ni wá àmọ́ ṣé wọn náà mọ̀ pé ayé ló ní tọ́ni ní sùúrù àmọ́ ọkọ mi ìwọ ló ní í gbà. wọn ò lè tọ́ mi sùúrù kí wọ́n máa wò wọn ò lè máa tọ́ mi sùúrù kí n máa wò kí ni ìyàn kí ni ìyàn kí ni kí ni nǹkan náà wọn lè mọ tọ́ mi kí n mọ wò. sídi sídi kátù mi kò sì ṣàánú mi jọ abó fẹ́ máa sunkún ni. mi kà sunkún mi ṣèǹjì. ẹ kí n mọ gbọ́n mi ṣèǹjì. ó ṣèǹjì látijọ́ ọjọ́ yìí ohun tó ń sọ nìyí ó yìí náà ni. ìyá àgbà nísìnyí ooo. ṣé ara àwọn pọlitísà gan wọn náà wọn sìnjì wọn sìnjì nísìnyí wọn. ṣé wọ́n já wọn pọligígáàsì ni. nísìnyí. Ah, ọkọ mi jọ̀ọ́ ṣàánú mi. àní nísìnyí. ìyá ọgbẹ́ dáko ìbẹ̀rẹ̀ ọ̀rẹ́ ṣe é ṣe yìí ìyá àgbà ẹ̀dáko èsì máa sí mi kàn kí èsì jẹ ẹ lè lo oògùn ẹ̀dá oògùn yẹn ìyá rẹ̀ ṣe é ṣe ẹ̀dá oògùn. kò mí ọ̀gá nílò. sídìkàtù mi wọ́n bẹ̀rù ara mi ò ṣe ọkọ mi mo dúpẹ́. kódà ìyá àgbà ẹ dákun ẹ bá síbí kan ẹ lè rí wọn lóògùn yín ẹ dákun. ó kúkú wù mí kí n fi nǹkan sínú àmọ́ kò lọ ni. ìyá àgbà mi ò máa lọ jì bó bá lórí àwọn ni ẹ wọn tì wọlé ẹ fi tó gbé. ọkọ mi kò lọ. ìyá ẹgbẹ́ ẹ bá ṣe rẹ̀ ìbò mi ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ gbà ẹ dákun. olórí. àwọn ọ̀dà náà ti dé ẹ dákun ẹ rà ẹ fàwọn tí yìí lọ. ọkọ sí ìsọlẹsọlẹ ọdún yìí ni a fi tìrọ yìí sí mo tún gbogbo rẹ̀ kí n tó rí ẹnì ṣé tìrọ yìí ni yóò mú ara yín ya ni ẹ mú akínba yín lè sódò yín kára yín sì jẹ́ àgbẹ̀ òní lọ kó mọ́yà ńlẹ́ aró àlùkò òní lọ kó mọ́yà ńlẹ́ oṣù lèkélèké òní lọ kó mọ́yà ńlẹ́ ẹ̀fọ́ ẹ fọfọ. sọrí Zero rú yìí ṣé ti rú lásán o. ìró kí wá. zero. tó lágbára gidi mo sì jogún rẹ̀ lọ́wọ́ ìyá ìyá mi hmm. èmi náà sì fẹ́ fún òótọ́ ọjọ́ mọ́ mi. mo kí wàá ní kí wọ́n fi jùlọ ṣe kí ni rẹ̀ ìgbàkúùgbà ó bá ti fẹ́ lò ó àmì ara rẹ̀ yóò sọ ọ́. ọmọ tó lu rẹ̀ ọmọ fi tùrú ṣe kí n mọ̀ lójú kì ó ọ̀rà ìyá àgbà ìyá àgbà ìyá ń wọ̀n wá rìn rìn yàá àgbà yàá àgbà yín lè tí ròtọ́ ní ilé yàá àgbà ẹ mọ̀ wá rìn rìn fèsì pẹ́ ti kú yàá àgbà ẹ mọ̀ fi kú wá rìn rìn ìhùn láìkí irú kú báwọn àkínní ìhùn ẹ̀sìn á kú báwọn tẹ̀sí mọ̀ pé mi nìkan ló kù tí ẹ fẹ́ dá mi dálé mi kí ni ìhùn yàá àgbà mọ̀mọ́ wa dáràn ìyá àgbà mọ́mọ́ wà dá ìyá àgbà mọ́ kù ìyá àgbà ẹ mọ́mọ́ wà ìrìn pẹ̀lú kù ìyá àgbà mọ́mọ́ dára sídi níbo ní ìgbèrè ayé mi gbà ìyá àgbà ẹ̀dọ́gbẹ̀ ẹ̀ dìde nígbà tó wọ́n fẹ́ tìrò lèmi lọ́dà wá kú sẹ́yìn wá dá ìyá àgbà ẹ̀dọ́gbẹ̀ ẹ̀ wọ́n kú ìyá àgbà ẹ̀dọ́gbẹ̀. ìfọjẹ́ kankan kábàámọ̀ kásìgbà tí mo ti ń létí wọ́ọ̀ èmi gangan fúnra mi ti wá di òmò òmò ti wá ń gbénú mi yóò mọ̀ dá fún ìyá àgbà o ah! ìyá àgbà ọlọ́wọ́n dẹ̀lẹ̀ rí fún ibi ìyá wa lọ tìrú mi ìmọ̀ ah! fún gbogbo ìgbà nífẹ̀ẹ́ rẹ̀ ó sì ní sọ̀rọ̀ wọn lọ. Ah! <laughs> eré mà kọ̀kẹ́ hmm. èmi nìkan tán. <laughs> I can't believe this. wọ́n ṣe ní gbé fún yín nìyẹn o. mi ò fún wọn níyàwó kẹ ṣe bí ọmọ ọ̀dọ̀ lásán ni mo fún wọn náà aṣáájú rẹ yìí fún mi. ẹ ṣe mọ̀ pé àwọn èèyàn kan àtẹ̀gbẹ́ wọn máa ń mú oore dáadáa. ṣe rí Mrs. Williams wọ́n jẹ́ èèyàn tó mú oore gidi. àti pé ju gbogbo ẹ lọ ìyá mi sídìí ò bójú wa jẹ́ ni tó bá bójú wa jẹ́ wọn ò ní náwó sí i báyìí. in fact I, I, I can't deny that because. Uh, <laughs> uh, tí Sidi bá wo ìwà tí ò tẹ lọ́rùn ni àwọn gan ò ṣòro appreciation yìí náà. o ti yẹ yín ìyá ah, mi. Ah. <laughs> Eh, eh, eh, lẹ́gbàá hmm? ibi tá a ti ń wo lókùnrin làwọn ara ẹni mo mọ̀ kó wọ́n gan bó ṣe wà yẹn wà á ti gbọ́ pẹ́. <laughs> kì í má parọ́ ìyá mi wọ́n ṣọ̀kẹ́ sí mi lẹ́nu. àbí. wọ́n ti ṣọ̀kẹ́ sí mi. Ah, àwọn abámi kí wọn. abámi <laughs> hmm. dúpẹ́. kò sí wàhálà ṣe rí Sidi Sidi jẹ́ ọmọ kan tó yẹ pé káwọn parọ́ ó wà romantic gidi sí wọn dáadáa ni. kí ló dé ah ìyá mi tí n bá ṣe mistake ẹ máa correct mi ẹ máa kọ́ ẹ̀yin náà lẹ̀ ń kọ́ mi lóyìnbó tí mò ń gbìyànjú àti sọ ni pé Sidi jẹ́ ọmọ tó ó impress wọn. ó press wọn pátápátá ó impress wọn. ó wú wọn lórí. ohun tí mò ń gbìyànjú àti sọ nìyẹn. ìyábọ̀sẹ̀ ìyábọ̀sẹ̀ o. sori tó bá tún ti padà rí wọn hmm. wàá bá mi kí wọn gan kí mo náà ṣe é o ìlú òní tán wọn o. àjíṣẹ́ ìyá bọ́sẹ̀ pa ò sí lẹ́sìn so ẹgbà kínní kẹgbẹ sọ́dọ̀ títí di ìrọ̀lẹ́ tí pa bá dé tó bá ti dé kẹ hand over fún. Ah, mọ́mì èmi nìkan tán ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ wo owó ìyá má rọ̀kẹ́ o mọ́mì ẹni tọrọ jẹ láì dìde o ẹni wálẹ̀ o ẹ ṣe mo dúpẹ́ ma. irọ́ o irọ́ o ìyá bọ́sẹ̀ wọ́n fún yín wọ́n fún yín wọ́n ní kẹ́ ẹ lọ tọ́jú ẹ̀ pé tí pa bá ti dé kẹ́ ẹ gbé fún un. ẹ fẹ́ jẹun pa pa kẹ gbé fún pa tó bá dé. mummy kí ló dá sí dustbin. ọlọ́run o irú ọkọ̀ wo ni mo wọ̀ pẹ̀lú woman yìí báyìí ah. bó lọkọ̀ yá wá gbé mi dé o. ọlọ́run tó ti ń bá yín wọkọ̀ yìí láti ilẹ̀ kò ní jẹ́ kó dànù ẹ mọ̀ pé a kì í délé ká má borí sùúrù náà lè má máa ní. ó ti sú mi nì. ó rí ẹja ẹ wo ṣé rí èyí tẹ́ ẹ sọ yẹn kò sórí ẹja nù pọ́ọ̀tì o ṣó ti yẹ yín nìsín àmọ́ tó bá jẹ́ pé bóyá ìrù àbí àrímọ́mì ìyẹn wà mo lè bá wọn gbé yẹn wá. èmi ò sọ pé mo fẹ́ jórí ẹja o. ẹ wo ah, ah. ẹ jẹ́ kí n wo bẹ báàgì ọwọ́ ẹ̀ gbé fún mi jàre. ẹ kò sí wá sí. Ah, bá yín dáná ni. ìyá mi ìyá yìí ṣe bí ẹni tó mú mi gọ́ta o. ó dẹ̀ mọ ṣe é ṣe o nǹkan tí mi ò ṣe fẹ́ filẹ̀ ni àti pé èèyàn bí irú wọn náà. àbọ̀jẹ́rú wòro ni. yẹ́lò mò ń gbọ́ nǹkan tó ń sọ. ẹ madam cash ẹ chairman mi wọn nídìí àwọn domestic staff àwọn ọmọ ọ̀dọ̀ bíi gate man bíi gardener wọn á ní ah tó bá mo ní ṣọ́ plug ẹ̀ tó yẹ pé àà ẹni <laughs> wọn tó máa ń wá a máa rí so àwọn ènìyàn sọ wá lọ́yẹ̀ká jọ wá. Oh, you're welcome, gentleman. Uh, you're welcome to our meet, sir. Kò sí any type of domestic um, staff tẹ́fẹ́ tí ẹ̀rí bèbà. A ní cook, a ní gardener, a gate man. Just name it. Oh, thank you. Ẹ ṣé pọ̀. Ah, so my name is uh, Babajide Quadri and you know yellow is like my street guy you know get to go guy awesome person so mo dẹ̀ sọ pé mo need the basically gate man àti ọmọ ọ̀dọ̀ mo dẹ̀ sọ pé o ní a very reliable place you know where you can get it for me so that's why i'm here thank you mo really appreciate it. madam cash ẹ má gbàgbé pé yẹ́lò ló wá bí wá mú kúdí kúrò bí lọ́jọ́ kìíní àná àgbúrò ẹ̀ dè níyì. ìwọ ìwọ mọ mi ìmọ̀ dayan yé ló o ìmọ̀ yẹ kan wá fi síbi kó alómi ọbẹ̀ jẹ́ o. ayé rẹ̀ adá àjàre ayé mọ̀ lé o èèyàn ṣe níkà ó mú kan lọ ó ti dá padà ó tún fẹ́ wá mú ẹlòmíín láì wá sọ á di pọ́ǹtà kì í láì ṣẹ́jà àárọ̀. <laughs> láì ṣe sùn téèyàn bá lọ sùn gan-an tó lọ tẹ́kì píṣọ kò sáà ní kó àwọn ẹranko bẹ̀ sá lọ ó wá gbódìdí ọmọ lọ ó dá padà. anyway. madam kashi mo mọ̀ pé yọkùn ò ṣerú ẹ̀ kò mú jẹ ẹ má jẹ́ kó lọ tó wò bí bòròró yìí. ẹ gbé gbogbo ẹnu yín dákẹ́ ẹ̀ṣẹ̀ lẹ máa sọ fún mi nǹkan tó kàn ní àbẹ́yìn lẹ máa sọ fún mi pé bí nǹkan ṣe ṣẹlẹ̀ rèé má fi lọ́ mi ń dá sí i ẹ mọ̀ pé èmi mo fọ́ gbé mu bíi tiyín. sorry ó jàre uh, no problems. but because i don't really understand don emi ko wa this is my. ẹ eh, ní problems ah well, well, please put your mind at rest ah yẹ́lò sọ́rí bó ṣe wọnú bíbá yìí ni mo ti pọlọ́pàá ńgbà tí ìwọ wá sí bíbá yìí tó wá mú ọmọ lọ lábẹ́ mi àgbọ̀ pa àgbọ̀ po ọmọ yẹn òkú ni o ààyè ni o àmọ́ bó ṣe rìn mo wá contact ẹ eh, eventually ńgbà tí mo rí aláàánú ara Samaria tó fún mi nọ́mbà wọ́n wá sọ fẹ́mi pé ìwọ travel out tó ṣẹ̀ṣẹ̀ dé ni kí ló kàn mí pẹ̀lú pò travel out síbo ló travel lọ. was that in our contractual agreement? <laughs> ṣó wà nínú agreement wa kó tó mọ́mọ́ yẹn lọ. so èmi ò ní mi ò ní issue pẹ̀lú ẹ̀ mi ní problem ti fẹ́ bẹ̀ fà tọ́lọ́pàá bá ti dé nsìn ẹ́ wàá lọ ṣàlàyé ibi tí kúndí bá wà fún wọn. ọmọ tẹ́ ẹ sọ yìí tẹ́ bá rí i ó ń gbádùn bí ìrànú ṣúgà ni ibi tó wà ibi tí mo fi sí ó ń gbádùn mo travel mi ò sí ara ǹdí wọ́n ṣe wọ́n change line ọmọ yẹn ni wọ́n change line ẹ̀ lẹ́fẹ̀rẹ́ ayé rí jẹ. wọ́n change number ẹ̀ dúró ṣé ẹ̀tọ́ tiẹ̀ ni in the first instance láti mú ọmọ tó mú lábẹ́ mi lọ mú fẹ́lòmíì ṣé yẹn wà nínú contractual agreement wa ni was that in our contractual agreement pé tí o bá ní use ọmọ yẹn mọ́ pé wàá mú lọ fẹ́lòmíì kò ṣe pé má dá padà fún mi má lọ dá padà fún àwọn òbí ẹ̀ oh, o fẹ́ sọ mí lórúkọ àbí. hello excuse me. Oh, Mr. Babajide please sit. Please sit down. Sit down. Uh, uh, calm down. Uh-huh. Ẹ máa ń fòyà ohun kọ́kọ́ kan yín nú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Kí ni problem yìí sá? Mo kàn ní kí n because èmi ò ma I'm a gentleman to the call. Mm-hmm. Mi ò ọlọ́ọ̀ má jẹ́ kí ara rẹ̀ fẹsẹ̀ sí. Àmín àmín àmín. Àdìrín ìjọ débi bá ń fa ọ̀rọ̀. Àmín àmín àmín. In this discussion kẹ́kọ̀ọ́ excuse me, èmi ò mọ̀ lémi ò mọ mọ́ọ̀ṣì pa ọkọ tó ń ṣẹlẹ̀. ẹ ẹ ṣebóun lẹ́yìn náà ti ṣàdúrà fúnra yín yẹn ẹni kọ́ lọ́ọ́ má jẹ́ kẹrin níjọ́ tẹ̀bí ń pọ̀nà ẹni kẹ́ má wọkọ̀ alágbèdá àbí báwo lẹ ṣe sọ. ànírà rìn fẹsẹ̀ sí nǹkan tẹ́ kọ́ máa ṣe fẹ́mi ẹ ní sùúrù ṣé mo pọ́n ló mẹ́yìn wá bí èmi ò mẹ́yìn rí tẹ́lẹ̀. ẹ̀gbọ́n mi ló jẹ́. mi never ẹ má bínú ma understand. tọ́lọ́pàá bá dẹ́nsìn all I just want you to do for me ẹ kàn bá mi sọ bí irú relationship tó wà láàrin ẹ̀yin pẹ̀lú ẹ̀ bẹ́ ṣe mọra yín rí bóyá ọ́fíìsì lẹ ti mọ́ra ni o bóyá street náà ni o bóyá area broda yín ni o ló fi wá gba ọmọ ń bíbá yín ni ò dọ́mọ padà gbogbo àlàyé tẹ bá mọ̀ ń pa ẹ̀ tẹ́yìn bá ti ṣe fọlọ́pàá you are free to go. ẹ ìjẹsà Lande. ẹ lọ dúró lẹ́nu géètì ẹ tọ́lọ́pàá fi dé tọ́lọ́pàá fi dé forward march. irúgbìn oh mr babajide. what. mo fẹ́ mú kí ni mọ́tò. wọ́n ń pè ẹ́ ní street ìwọ náà rò pé street ni ẹ́ máa sọ fún ẹ pé èmi fúnra mi pentagon mo pentagon. oh yes madam. ó oh, yá wèrè ni. oògùn wo ti mi ò tí ì lò hospital wo ti mi ò tí ì dé oh. gbogbo ọ̀dọ̀ tá a gbà pàbó ló já sí hmm. and eh, ìgbà tẹ́bi ti ta ti try gbogbo. Uh, effort wa láti rí i pé kára mi yá tí ò ti bọ́ sí i èmi ti gba kámú tèmi. Ah, àmọ́ ẹ mọ̀ bínú o ẹ ṣe tíráyì oògùn ìbílẹ̀ sẹ́wọ̀n polódùmọ̀rì ló dá ewé àtẹ̀gùn tó ní ká mọ̀ fi ṣètọ́jú ara wa ṣùgbọ́n àwọn ọmọ aráyé apá tì àwọn ológun òyìnbó. o ṣéde ibi tó fẹ́ lọ yẹn má lọ síbẹ̀ rárá o ah. ìyàwó mi gan ò gbọ́dọ̀ gbọ́ ipò òun ah. dárúkọ oògùn ìbílẹ̀ kọ́mọ̀nà àgbo àgbo jẹ̀dí tó kéré jù ní yorùbá ṣẹ́nu léèrè à ń lo àgbo àgbo bíi ti báwo gbogbo nǹkan ṣe go medical à lọ lo àgbo hmm. so má tẹ̀ lọ síbẹ̀ yẹn rárá a má jẹ́ kí wàá mi bọ́ lẹ́nu ẹ̀ kò láìka àtẹ̀ láìkẹ̀ kì í ṣe pé òun ni ò láìkẹ̀ àláìkí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ nù lè máa tójú bọ́lé kiri máa ah. àhà mọ̀ hmm, pé mọ̀ bínú. Hmm, ìwọ náà ń tọ́ láti help out ni èmi náà kàn ń sọ ti tèmi fún ẹ ni àti pé pàápàá my dear bá ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi ìyàwó rere ni mo fẹ́ tí ò bá sí ti tiẹ̀ nǹkan tá à ń sọ ìkọlẹ̀ àbá máa sọ. Ah, àwọn gidi gbà ah, ní. àwo ó gbìyànjú ó try gan lórí ọ̀rọ̀ náà. Ah, mọ̀dàmú gbìyànjú. ó try gan ó try gan ó try o. ẹ kú ẹ̀yàwó. ẹ káàbọ̀ mọ́. ẹ pẹ́ tààrọ̀. how are you. Eh, bó o ni. báwo ni díẹ̀. adúpẹ́ bá lára. ah wo bákan náà ni o. Ah, please take this to the kitchen. Ah, ọmọ ọkọ ni ọ a ṣe ń sọ̀rọ̀ ẹ ló wọlé yìí ṣá. oh really. of course. Ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kí ni wàá sọ ń pa mi o. ẹ eh, wo eh, mo ń sọ fún yín pé gbogbo ìgbìyànjú tó ti gbà lórí ọ̀rọ̀ mi dẹ̀ hmm. òun náà wá ń dà láti airport pé ká má jókòó tẹ́tẹ́rẹ́ pé ká lo oògùn ìbílẹ̀ pé oògùn ìbílẹ̀. Sidi ah, Sidi máa lọ́lúwa mi ò mọ̀ dá yín lọ. Ah, take it easy. tẹ́tí sọ fẹ́ à. alábìínú náà ọmọbìnrin kí ló ṣẹlẹ̀. Sidi mọ̀ dá yín lọ. kí ló sọ fọ́kọ mi kí ló ń sọ fọ́kọ mi nígbà tí mi ò sílé oh, wípé ká máa lo oògùn ìbílẹ̀ right Eh. no no no no no baby please ó ní ká má lo oògùn ìbílẹ̀ tó ká bẹ̀rẹ̀ sí ní tojú bọlé káàkiri àbí. Ah, èmi ò ní kọ́ mọ́ tojú bọlé nígbà tí mo ìṣẹ́ are you okay? Ah. Oh, oh, mọ̀ pé oògùn ìbílẹ̀ tó sọ yẹn ìyẹn mi pé kíyàn máa lọ máa gbọ́ nǹkan tí ò sọnù káàkiri ah, máa lọ oh. máa ṣe traditional stuff. hello mo ò ṣe gbogbo kan bẹ́ẹ̀ nínú ilé the next time tí n bá gbọ́ tó sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde nínú ilé mi ó máa padà lọ síbi tó ti ń bọ̀ do you hear me? my dear take it easy now i feel it now ó dára láti help out today now. no now o mọ̀ pé so nǹkan burúkú ló ti ń sò sí ẹ lọ́kàn bẹ́ẹ̀ yẹn ìwọ náà á lọ máa rorú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé kéèyàn lọ máa tójú bọlé máa lọ máa wá oògùn ìbílẹ̀ kan káàkiri. ọmọ ìpín mi ò lè tójú bọlé ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti sọ fúnra báwo ni díẹ̀ how are you. àwẹ̀ nífunra ìfunra lògùn àgbà. ha olórí ẹ nà ń bẹ fún mi kò yé mi. ẹnìkan bẹ nínú ilé rẹ tó ṣetán láti dì ọ́ lọ́wọ́ mú. ta ló ní tọ̀hún tó fẹ́ gbé egun lójú ta ló ní tọ̀hún tó fẹ́ tẹ̀sù láyà. àwẹ̀lé ìbá akọ tètè fúnra tọ́rọ́ tó ń ṣetán láti gbóúnjẹ náà kúrò wájú rẹ̀. ẹ̀yin ẹlẹgbẹ́ mi olórí ẹ là á hàn mí ṣé bẹ́ẹ̀ mọ pátìpá ò lè rí ìdí ara ẹ̀. a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ ìwọ náà ni kò farabalẹ̀ ṣèwádìí rẹ̀ fún ara rẹ̀. ó dáa mo ti gbọ́ olórí ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn ẹ kú ìgbà gbogbo mi màá ṣèwádìí màá dẹ̀ ṣàtúnṣe ẹ̀yin gan agbélé gbọ́. orí.

ọmọ yìí má máa fi awo lè lè bora kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. fóònù ló yẹ kó máa pònú pàlàsà ọkọ̀ tán lórí igbó lẹ́yìn èyí yẹ ṣe ọjà bọ́ kọ̀ọ̀fọ̀ ọjà bó tú kárì. kí ló dé mi àti ẹ̀ pọ̀ mò ń ẹni kí ló dà wá kí mo ṣe kí ló kọ́ mi pẹ̀lú ẹ̀ kí ló dé tó ń dí mi lọ́wọ́ iṣẹ́ mi mo béèrè lọ́wọ́ ẹ ni. ó ṣe àwọn òdì yín lọ́wọ́ ọṣẹ́ nígbà tí mo màrà tí mo sóko kí ni nǹkan náà tí mo jẹ ó tí wàá fi wọn dín yín lọ́wọ́ ọṣẹ́ ọ̀gá yín dín yín lọ́wọ́ ọṣẹ́ kankan. oh i see you are acting smart i see mo parọ́ mọ́ ẹ nìyà ah, wàhálà mi tún wá ní ìlú ìsọpẹ́ ń parọ́ o àmọ́ ẹ dákun ní òbí náà. iṣẹ́ òun kan ló dùn ún lọ. Sidi Sidi. Ah, you're playing smart, right? Bẹ́ẹ̀ni ó dàrú. Oore lásùn ọ̀kọ̀ọ̀kan là á jí kẹ́ rest in peace. arresting? rest in peace. Àwọn ẹbí à very stupid. Kẹ́ ẹ̀sùn Stupid girl ọ̀rẹ́ wọn bínú ẹrẹ́pù ẹrẹ́pù lórí sílípù ńgbà náà ìwọ̀n tí wọ́n ní mo ṣe o kí ni wá ni mo ṣe ní ìsìn àbí ìsìn ju rẹ̀ fún un kí ni ìyún hmm. kí ni kí ni nǹkan náà wọ́n sì à ń gàn ọ́n gàn ọ́n gàn kí ni ìbá sìn ju rẹ̀ ah, ṣé síjú wá kéré lẹ́ńlẹ́ ni wọ́n ti wọ́n gbókọ̀ mi kí ni kí wọ́n bráùsì jòjò ẹ̀ kí n sì rí skámù nǹkan tí mo skámù ọkùnrin tí ọjà lálùbárí kà nìyẹn orí ìtúgbò tí mo wà. kòkòrò ti jẹ̀fọ́ nídìí ẹ̀fọ́ níbẹ̀ o kòkòrò ti jẹ̀fọ́ nídìí ẹ̀fọ́ níbẹ̀ o. ṣẹlẹ̀ ń bì sídí kí ni ń ṣẹlẹ̀ ìwọ rẹ ń tọ̀hún kí ló ṣe ọ́ kò sí nǹkan kan lọ ń ga nù lẹ́yìn ojú wíńdò yàrá rẹ. lákùn sí màdàmú ìyá mọ̀ gọ̀ nǹkan yàá sí wọn já yàá sí wọn ti já yàá sí wọn. ọ̀sẹ̀ tó sọ pé ọ̀jà àwìtán ó ló ti já ní ìsìn látàyè bígì ṣé bó ṣe já náà ibi ọjà síre kí ló ṣẹlẹ̀ ní ọ̀sọ́. kò lè yé ọ. kò lè yé mi lọ ń yọjú ní ojú wíńdò yàrá rẹ. kò lè yé ọ. kò lè yé mi. sídi kò lè yé mi àbí wèrè lọ́mọ yẹn. wọ́n pẹ́ ní wèrè ń ṣùgbọ́n ọ̀tá ni wọ́n jẹ́. ìrì nǹkan kan àbọ̀mọ yìí ti ń rò kù mí. Sidi Sidi ọbọ yanjú ẹ. darling <sighs> o lè believe pé mo wá second phone mi i mean my second iphone ṣọ́ra fún mi i'm telling you mo ti tú gbogbo nílé mi ò rí and it's really really getting me angry like i'm furiated right now. ọ̀dọ̀ ìṣúra ipò wa dáadáa. Ah, ah. ṣé mi mọ tí mo fi fóònù mi sí yẹn somebody stole my phone. wo uh, let it be ara mi fún ẹ. let it be. Uh -uh. my dear ara ni mi please ara ni mi health mi ló yẹ kó wà important sí. I understand health ẹ wà important I know but this is my phone my business line àwọn customers mi ò nílẹ̀ rí mi pè náà and moreover o lè ò ṣe fi sábẹ́ ìrùlé sùn because o lè yí o ti mú nǹkan kéékèèké tó bá yá o máa bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan lala tó bá yá o máa gbé àwa fúnra wa gan nínú ilé yìí o. Ah. mo ní màá rà mí fún ẹ màá rà mí fún ẹ náà ọ̀dà ta ló fura sí àṣà àpọ̀ nù lè. ta ló yẹ kó tún ṣe ta ló yẹ kó tún ṣe àwa mẹ́ta péré la wà nínú main building yìí kò ṣàlẹ̀ jẹ́ sàmáàdì tó wa ní ẹnu ọ̀nà gate ló wọlé wá mu àbí àwọn ọmọ mi tó wà ń lo òyìnbó lọ́wọ́ mú fóònù mi mo mẹ́ni tó mú fóònù mi. ta ló wá fẹ́ wọn. ta tún ni ta tún ló yẹ kó ṣe sídí. ẹ̀yẹ́ máa wo ti yín o ẹ̀ máa wò. sídí sídí fa etí ẹ̀ kó máa sáré bọ̀. Oh, <laughs> wọ́n lẹ́lẹ́fọ́ o ó ní ìhó tèmi ò kí ń ṣe tẹ̀tẹ̀ my love can you see can you see ṣé mo ní kó di ẹrù ó ti mọ̀ pé ó lè lòun wọ́n dẹ̀ máa lé òun nǹkan tó ṣe di ẹrù ẹ̀ nìyẹn. wọ́n sọ pé lẹ́fọ̀ọ́ o ó ní tèmi ò ń ṣe tẹ̀tẹ̀ ta ló béèrè lọ́wọ́ ẹ̀. ṣé èsè fóònù yín ni ẹ̀ wá fóònù tó ṣe pé nígbà tẹ wọ yàrá mi lẹ́ẹ̀kan tẹ kọ́kọ́ fi sábẹ́ pílò tẹ ń wò fẹ̀tòfẹ̀tò báyìí nígbà tẹ ń kúrò mẹ́ta ẹ wá fi sínú báàgì mi gbogbo rẹ ni mò ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ mi mo rí ní ìfẹ́ sọ̀rọ̀ mi wọ́n àti ẹ̀sọ́ sínú báàgì mi bẹ́ẹ̀ ṣe bọ́ta báyìí òun náà sì wọbẹ̀ mo lọ mú kóònù báàgì mi mo mú lọ sínú yàrá yín torí kì í ṣe ẹrù mi. torí rẹ ni mo ṣe gbé ẹrù mi bọ́ta ẹja jọ tu kò sí fóònù kankan bẹ́ẹ̀ mu kò sí nǹkan kan mo báàgì mi mo ti dá fóònù mi padà sínú. Please take that thing away that one that. So, I'll deal with you. Give uh, wo ẹ má bínú títí ní ní kòrò ṣó ti gbọ́ má bínú ẹ ọlọ́run á máa wà pẹ̀lú ẹ ẹ padà sínú ilé tiẹ̀ ṣó gbọ́. ọ̀lẹ́ ọ̀gá ọlọ́run bá yín tàn mọ́lẹ̀ sí gbogbo kò tí ń bẹ́rùn ilé yìí kí ni ìran wọn ò nífẹ̀ẹ́ sí kó máa parọ́ olè mọ́ mi o. mo sọ fún báwọn ọmọ Sidi ọmọ ni Sidi oríṣiríṣi ara ló ń bẹ lọ́wọ́ Sidi yeyeyeye Sidi Sidi oríṣiríṣi. àwẹ̀lé ìbá dáa kó o mọ̀ fi orí ọkà hàn mú o. má jáwé sẹ́nu kó o má bàa rí ìjà òdì. ilé mi olórí mò ń gbìyànjú àmọ́ ń ṣe lọ́mọ ọ̀dọ́ mi sọ̀rọ̀ ẹ̀dẹ́gungun ẹja sí mi lọ́rùn. tìrú agbára kan bẹ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ rẹ tó o bá sì ti rí mú apá wa yóò ká. tìró ìyẹn làṣírí agbára ẹ. bẹ́ẹ̀ ni tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ yìí màá wá tìró yìí níwòye ọ̀la màá ti ní sọ́wọ́. àwẹ̀lé ṣe é ní kíákíá ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sáà kékeré. amániṣeni àwọn aṣenibánidáró kórìó. sì rí ẹnìkà kò jẹ́ ká gbóòórùn àṣírí. bí kúlẹ̀ ò bá. Sidi Yorùbá pòwe wọ́n ní sèmi títí láwo sèmi títí sèmi gẹ̀gẹ̀ ń láwo sèmi gẹ̀gẹ̀ a kì í bẹ̀rù òṣọ̀rẹ́ ká má bọ̀lẹ̀. As it is now, you'll have to pack your luggages and go back to where you're coming from ẹ fẹ́ ràn mí sẹ́ ẹ mú wá kí n bá ń ra nǹkan tẹ fẹ́ rà. mi ò ránṣẹ́ máa bó mi ẹrù ẹ ó kéré ni ó wúwo ni ó fúyẹ́ ni ó máa kó ó máa lọ sí ọ̀dọ̀ yín lọ́hùn ibi tí mo ti lọ mú ẹ wá nítorí pé èmi àti ọkọ mi a fẹ́ travel ok a fẹ́ lọ fún medical check up ọkọ mi a dẹ̀ máa pẹ́ díẹ̀ torí a máa fẹ́ ṣe vacation náà. Ah, àyà wọn padà wàá gbowó àyà wọn padà wàá gbọmọ nígbà tẹ kọ́kọ́ sọ̀rọ̀ ti já ìmọ̀ pé n tẹ́ fẹ́ sọnù ṣẹ̀fẹ́ yàn àtọ̀gá ẹ fẹ́ lọ tọ́jú ẹ̀sìn wọn ìmọ̀ pé yàn ni kò sí wàhálà èmi ò dìlé mu ìtù gbogbo léṣe ṣe àrí gbogbo léyìí bó ṣe ní tì ní ṣe ní tì ń ti gé tipa ń fọ abọ́ ń nọlẹ̀ gbogbo tó yẹ kí n ṣe inú ilé pátápátá ní í sí ọ̀dà yín you won't have to do that o oh, ní ìdá ti ṣe gbogbo yẹn do you understand ìwọ kò kéré because a nílè ṣílẹ̀kùnlẹ̀ a fẹ́ tilẹ̀kùn àwa la nílé náà It's our home a dẹ̀ lè ṣílẹ̀kùnlẹ̀ a fẹ́ tilẹ̀kùn ká máa lọ ni àfi kẹ́nìbọ̀dì wà nínú ilé. à ah, tó bá jẹ́ ìrànràn ń lè lọ o níṣẹ́ á lọ kí ni kí ni kí ni nǹkan náà mi ò lè ṣe òyìn lè lọ́bì kankan yìí ní kóònù lẹ́yìn ń lè jóye ẹyẹlé o tí ó bò nílé jẹ tí ó bò nílé mu tó wá lọ́jọ́ kú tó yẹrí ń lè yẹrí fàgà ń lọ. Sidi Sidi Sidi Sidi tẹ́tí sílẹ̀ kó gbọ́ mi dáadáa. mo ok súnmọ́ òun i mean be attentive listen kíkọ tí mo fẹ́ sọ kó lè yé ẹ. ọ̀rọ̀ ẹyẹlé kọ́ leléyìí o kì í ṣe ẹyẹ you not a bird right ó ń ṣe yẹ má wọrí mi ò bínú sí ẹ mo kàn ní pé kó padà ní so mo ní ìdí gbogbo nǹkan tó drama tó ń fún mi yìí. and moreover nǹkan tó tún wá nice jù ní gbogbo nǹkan tó wà lẹ́yìn. mo ti plan ara mi owó one year máa sọ fún ẹ. ẹyin dòdò yìí gẹ́tì. listen máa fún lówó one year okay you be fine with that. ní dúró sẹ́nu gẹ́tì ní bí. Shh, shush, I'm on a call. No, no, no. Hello? Hi, Mr. Tope. Ṣàlàfíà. Oh, I'm good. Thank you. Um, a quick one, please. Mo fẹ́ kẹ́ wá sọ́dọ̀ mi. Yes, ASAP. Kò sí rárá. Mo fẹ́ kẹ́ wá bá mi mú sí jùlọ sọ́dọ̀ mi. No, kò ṣe mí. No, not at all. Actually, èmi àtọkọ mi fẹ́ travel and um, we're gonna be away for a while, so mi ìfẹ́ kó dá wà nílé. Yes, kò jù bẹ́ẹ̀ lọ, kò jù bẹ́ẹ̀ lọ. Okay, mo ti gbọ́. Ẹ má pẹ́ oh yes she's ready. Oh. she's ready àrí ìgbà mélòó ló fẹ́ fi park ó ti park ẹ má wọlé. jọ àná ká ẹ̀ ká all right bye bye bye. ifeanyi. how are you? káàsọ̀ Um. ifeanyi. hey. kí wọn ni. o máa dúró de òde ọmọ ẹ ti dìde Sidi get up. kí ló dé pé wọ́n ṣe dé. Sidi. Huh? I ṣọ́ ara ẹ̀. eléyìí ti Sidi kúnlẹ̀ ṣúṣẹ̀ ni. ẹ máa wo ti yín o kò ṣe o Sidi stand up. Ah, rúkà sì lérí ó lérí sí mi ni ìmọ̀ tí mo ṣe. Ah. wo má máa wo tiẹ̀ o mo kàn sọ fún yín wípé a fẹ́ travel kó lọ kẹ́rù ẹ̀ kó má lọ ah travel i just had to tell her that sori ọmọ yẹn mi ò wà comfortable pẹ̀lú ẹ̀ mọ́ nínú ilé mi do you know what ṣe ni máa ń rí lójú àlá i've been having nightmares with this girl. wow. like creepy things and i cannot stand it anymore. nítorí mo ṣe ní kí agent ẹ̀kọ́ wa mu mo ṣe parí fún fẹ́ travel ah, i can't i can't deal with it. àmọ́ ọmọ tó dàdé ní sídìí o. I know ọmọ tó dání but ojú ò ṣe fi mọ wà ìdá. That's true. oṣù oṣù oṣù oṣù òkùnkùn ṣùgbàyẹ. ìwà dojú ti ni ọmọ lásán lásán yìí ọlọ́run ló mọ ìwà olórí burúkú tó lọ síbẹ̀ yẹn lọ wù tó fi fiẹ́ sọ̀kò wálé. mi ò ṣe nǹkan kan o mi ì ṣe nǹkan kan bẹ́ẹ̀ mi bí ẹ̀mọ́ ọkọ mọ̀dàmú ni ara wọn ò le wọ́n sì ní pọ́fẹ́ gbé wọn tráfúlàfù mi ò ní wọ́n ṣe ní kí n mọ̀ bọ̀ nílé mo sì ní í dúró sí ẹnu géètì wọ́n ní kí n mọ̀ dúró pé kí n mọ̀ bọ̀ nílé wa ni. <laughs> ọkọ mọ̀dàmú lára wọn rẹ ọkọ mọ̀dàmú ah! ọlọ́run ọba ọ̀ ṣé òun wò mí ràn ó wá gbà mí ni. ìyá mi ṣe rí ohun tí mo rí tó jẹ́ kókó ń ni pé àwọn màdàmú wọn travel rárá o sídi ló mọ ohun tó ṣe tó fi jẹ́ pé wọ́n dọ́gbọ́n lè kúrò ni èyí tó dẹ̀ ń dùn mí jù ń ni pé bó ṣe wà yẹn ó ti dínà ọbẹ̀ yẹn tó bá fẹ́ wọ́n mọ̀jọ́ mi. yes ni náà. wọ́n wọ́n ní pè mí. ṣe kankan wọ́n lé mu ni wọ́n fẹ́ ni kí n bọ̀ nípa o ṣe kankan o ṣe kankan ló jẹ́ ká sọ o ṣe kankan. Hmm òwúrọ̀ ṣé o mọ mọ́nàmọ́ná. mo mọ mọ́nàmọ́ná tí mo ń fò olú táwọn èèyàn ń pa tọ́mọ ń jẹun mọ́nàmọ́ná tí mo ń fò báyìí tí mo ń ní oríṣiríṣi. èyí tó ń fò lọ́sàn-án èyí tó ti pakú lọ́sàn-án gan ebi ló máa pa mọ́nàmọ́ná ẹ̀ kú lólè. nǹkan ń ṣọmọ yìí o. ó ní ìrà. nǹkan ń ṣe ẹ́ o. sídìí nǹkan ń ṣe ẹ́ o ó ṣe nǹkan kan báyìí sì ń ṣe máa trọ́ọ̀sì ẹ. o ṣe wá ní trọ́ọ̀sì rẹ. sọ fún mi báyìí sì ń ṣe máa trọ́ọ̀sì ẹ sídìí n ṣe nǹkan kan. ṣé ìṣepọ̀ ti jẹ ìwọ̀. n jẹ̀wọ̀ kankan n ṣe nǹkan. ee ẹ̀fun onígbúre. bí kọ́sọ́mà máa lọ yìí ní ọ̀wà wọ́n fi àwọn ní kíni kíni. n ṣe nǹkan kan. no, no, no. Cabo ṣe dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ológo fọ́jì ológo fọ́jì ó padà já ráǹkì rẹ sí ológo edge tọ̀dá rẹ má jẹ́ òfin ṣe sọ ẹnu. kí ni yín ẹ má jẹ́ kan àwọn yín ò ṣèṣe pé ìyá wèrè sórí yín pé. orí rẹ ló burú bíi egun léwèrè kó tó lọ ń bẹ bẹ́ẹ̀ ṣe na gbé ọ lórí gbogbo ya àwa dàbí pé ìyá gan ṣe èèyàn mọ́ mo máa ń kó wo mo fi wẹ̀ ṣé ìjọ mo ṣe ìjọ sẹ́yìn wọ́ọ̀kì. ṣé mi mo wá ní pé ẹ̀ lógo ni mo bí madam cass ló lẹ́ẹ̀ lógo ṣèbọn náà àwọn ológo wọn ní ìwọ lológo jù wá lọ àbí ṣé wàá rí ìsìn o ti lọ ti dé ìsìn wọn ti wá gbé e lé wa lọ́wọ́ àfimú ẹ̀ dùnrin jẹ́ tí wàá sọ fún ẹ̀ tuntun tó bá fẹ́ fọwọ́ kọ̀ọ̀kan nínú ilé yìí àwa la máa mú ilé ẹ lọ́wọ́ títí kan ọbẹ̀ nínú ilé yìí àwa la máa máa bọ̀bẹ̀ fún ẹ. Ah, ah. bẹ́ẹ̀ ni. irú kí ni èèyàn hmm. ẹ sá hmm. tọ́bẹ̀ fún un. a tọ́bẹ̀ fún aṣọ ẹ. ẹ mọ̀ fún jọba mi ṣeré o. Hmm. ní ìgbésí wo <laughs> yèké fi si màá tún fi si ó níbi o tún lè fẹsẹ̀ tẹnu lé ó ní free movement mo ti rí mi dé sí. ọ̀dà ọ̀dà ẹ̀mọ́ obìnrin sẹ́mi pé ọ̀rẹ́ mi lè jọ. ọ̀rẹ́ ta ni. ọ̀rẹ́ ta ni. <laughs> nígbà wo sí gbà wo. nígbà kí n tó lọ kó wọn àyìn síbọ̀ ọ̀rẹ́ mi ni. sórí nínú ilé yìí a máa fi mú ẹ̀dùn rìn o tí mọ̀ kọ̀kọ́. àmọ́ fi mú mi dààmú wọn mọ̀ pé mo láìkì yín. Ah. àwa jẹ́ bẹ́ẹ̀ àwa jẹ́ ọ̀rẹ́ mi. ọmọ ni sídìí iṣẹ́ ìyẹn ṣá ni tiwa eré eré ìyẹn kì í ṣe tiwa ọ̀dọ̀ madam káàṣì a gbọ́dọ̀ ṣiṣẹ́ ká lè jẹ ká lè mu ká lè sùn gbọ́ràn gandan. ká lè sùn gbọ́ràn gandan. ká lè sùn gbọ́ràn gandan. ká lè sùn gbọ́ràn gandan. ká lè sùn gbọ́ràn gandan. alájì. iṣẹ́ iṣẹ́ ìyẹn ṣá tiwa eré eré ìyẹn kì í ṣe tiwa ọ̀dọ̀ madam káàṣì a gbọ́dọ̀ ṣiṣẹ́ ká lè jẹ ká lè mu ká lè sùn lọ́rọ̀ dandan. Ah, ẹ má bínú aláàjì mo kàn ń sáré round up few things tí mò ń ṣe kẹtúndé yẹn ni so ẹ má bínú. mo ti ṣàlàyé fún ọ. Uh, so àwọn tán wà available for now ni and they are good to go. Mm, actually before mo wò pé mo máa need ọkùnrin kan obìnrin kan hmm. but for now ma yìí prefer obìnrin. there's nothing bad about that it's all, it's all good I look around kẹ́mi ètè bá fẹ́ nu wọn. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe dé tẹ́yìn òsì mi tán ti ń jókòó ni wọ́n ti ṣàlàyé fún mi pé sídìí ni àwọn fẹ́. bẹ́ẹ̀ni. sídìí again sídìrì gan-an ni. kíni ní kíni kí ni ọmọ. yeyeyeye oríṣiríṣi ara ló ń bẹ lọ́wọ́ sídì. Hmm. Eh. Eh, Wọ́n pẹ̀lú ẹ̀. Ẹ má fi òru wọlé o ẹ tètè kúrò níbẹ̀ so that ẹ máa avoid traffic ẹ jọ ẹ má pẹ́ dé. ǹjọ́gbọ́ ẹ̀yin náà ni ìyàwó mi ẹ̀yin dẹ̀ ni family ti mú mi ò ní pẹ́ wọlé. okay àbí. and most importantly tẹ bá ti ń bọ̀ ẹ má gbàgbé àti chocolate mi o. Ah. kọ́ má gbàgbé àti chocolate ẹ o mm-hmm. ah, àbí chocolate wa ah. ó ṣe wà selfish báyìí. sorry. ẹ má sọ dìjà ìwọ náà tó bá dìgbà mìíràn hmm? mm-hmm. chocolate wà o ti gbọ́ <laughs> ó dàbọ̀ eh? Eh? ó yé mi. <laughs> bye bro. ibi tán bá ní kí gbégbé má ṣe kí gbégbé sídìí ń gbé sídìí sídìí ẹ má fojú di sídìí. I mean, why is our own different from other ladies? mi ò rí ibi tóbìnrin ti máa ń ṣe period for fourteen to sixteen days rí the max is seven days which is not even normal. yeah it's not normal but ìwọ náà mọ gbogbo ipa tí ẹ̀gbọ́n wa ti kó lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé pàbó ló ń já sí. ṣùgbọ́n the earlier the better ta máa set fate wa orí mi mi ò lè accept nǹkan burúkú. Ah, ah and the most annoying part is ẹ̀gbọ́n wa ní pé ká má sọ fún dádì. because òun fẹ́ kí dádì wà worried. see wọn understand ẹ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ara ilé ẹni ló máa mọ̀ sàmọ̀dì ṣùgbọ́n wòye lára àtà máa pè é okay ìwọ náà wò tá a ṣe máa hide the menstrual cycle wa among other ladies just to avoid questioning. see I understand how you feel. Eh, ọ̀rọ̀ ẹ yé mi. Ṣùgbọ́n dókítà fúnra wọn náà ti sọ fún wa wípé with time ó my regulatory ara Let's just be patient. I don't even understand why you are so cool with this. Cool? You think I'm cool? Because you sound cool. Because I'm your elder sister. I have to be strong for you. I understand, but... ẹ má bínú ẹ̀yin àǹtí mi wọ́n ti wà lẹ́nu ọ̀nà tí mò ń kẹ́tì sí nǹkan tẹ̀ ń sọ ọ̀rọ̀ nǹkan oṣù mi sísan tẹ̀ ń sọ látẹ̀kan tí mo lè bá yín dá sí ẹ má bínú. <laughs> jọ nítorí ọlọ́run ṣé àbí ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ fògànà. <laughs> oríṣiríṣi bèbè àbẹ̀bí. àbí o àbẹ̀bí ń dáná bèbí ẹ̀ ń yeruku. ah ẹ wò. please just go ah. just go Sidi please. Ah. ìràmọ̀ ń kilẹ̀ ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ má purọ́ fún ẹ ikàn orílẹ̀ lọ́ọ́ bi ti tẹ́lẹ̀ mọ́ mo kàn tẹ́lá ti hó dára mi ni. èmi náà notice pé ó ṣàwọn wà módì these days ṣé kò ń ṣe pé wọ́n yọ lẹ́nu iṣẹ́ ṣáá yọmí lẹ́nu iṣẹ́ kẹ̀ wọ́n yọmí lẹ́nu iṣẹ́ o mo kàn ń feel sick bákanbákan ni. feel sick? then lọ sọ spiru now. Go dẹ̀ run test wàá dẹ̀ commence treatment. kò ṣe kan bẹ́ẹ̀ yẹn ṣé o mọ̀ pé tí onídùúró ẹni bá ti ń ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ń ṣàárẹ̀ gangan ni see my boss has been sick for so long every time tí bá lọ sọ́dọ̀ wọn mi ò kí ń rí improvement and it's bothering me because he's a good man. ṣé wọn gbé wọn lọ hospital. ni oh. àbí. <laughs> a ti gbé wọn kiri o different hospital but wọn really detect nǹkan tó ń ṣe wọn gangan gangan that's my problem. oh that means something is wrong. exactly. Um, I think I can help you. Really? àfà hm. ẹjọ ẹ ṣàánú ọ̀gá mi wọ́n ti wà nídìí àìsàn mi ó ti pẹ́ gan wọ́n ti náwó náwó náwó ìgbà tí mo explain fún ọ̀rẹ́ mi but ó sọ pé ó dà ìpò ní ọwọ́ ayé nú ìdí tí ó fi mú mi wá sọ́dọ̀ yín nìyẹn ẹjọ ẹ ṣàánú ọ̀gá mi. àfà hm. ẹjọ ẹ bá mi ran ọ̀rẹ́ mi lọ́wọ́ nítorí pé èmi gan mọ̀ pé kò sí nǹkan tó ṣòro fún náà láti ṣe. bẹ́ẹ̀ni ehm, kí lorúkọ ọ̀gá yín. Uh, Mr. Akoni Williams. yàrá yàrá. كالتفاص لي أما كلما دام الأمر جل ما دام يا قياس المستقيسين ويا محمد الحكم إذا ما كما نفس الأمر علينا سرعة إنما الأمر علينا الزمان واستجب من أدعاء كرما يا كريم أنت رب الكرماء الحمد لله رب العالمين الحمد لله ṣe rí nígbà míì kíkọ àdúrà ó máa ń jọ gbígbà àdúrà lójú ẹ̀dá bákan náà gbígbà àdúrà ó máa ń jọ kíkọ àdúrà lójú ẹ̀dá nígbà tí ẹ̀dá ò bá ti mọ nǹkan tó kàn tó ń fẹ́ ṣe ọlọ́run bá ò kí ń ṣọba ìka o èèyàn ní nawọ́ sọ́lọ́run kọ́lọ́run náà ẹsẹ̀ sí èèyàn dẹ̀ ní ẹsẹ̀ sọ́lọ́run kọ́lọ́run náà ọ sí tó túmọ̀ sí pé nǹkan tó ní kálukú bá ṣe nítorí wípé ẹni tó máa la ọ̀gá yín kúrò nínú gbogbo ìṣòro yìí fúnra ara ọlọ́run ló ràn wá sínú ilé yín ọlọ́run fúnra rẹ̀ ló gbé ẹni yẹn dìde kó wá gbé pẹ̀lú ọ̀gá yín tẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀. kò sí anybody tó ń gbé pẹ̀lú ọ̀gá ọ̀gá àti ìyàwó wọn lọ́jọ́ ń gbé pọ̀. ọlọ́run tó bá yẹ pé lóòótọ́ ni ọlọ́run bá pè mí tí mo dẹ̀ jogún iṣẹ́ lọ́wọ́ àwọn tó bí mi mo ń sọ fún yín wípé èèyàn kan bá ọ̀gá yín gbé láìpẹ́ yìí kódà obìnrin ni àmọ́ tó ṣe wípé wọ́n lè dànù nítorí nǹkan tí ò tó nǹkan àbí nítorí nǹkan tí ò yé wọn. àbí sídí àbí sídí torí sídí ń gbé pẹ̀lú wọn ìyàwó ọ̀gá lọ́ọ̀lẹ̀ lọ recently wọ́n ní bí ó níwà burúkú àbí wọ́n là lárí bákanbàkan kò rílì yé mi àmọ́ wọ́n ṣàlè kúrò ńlé. ṣẹ́rí sídí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni ẹni tí wọ́n lé kúrò nínú ilé. sídí. bẹ́ẹ̀ ni ẹ má ṣì mí gbọ́ o mi ò lóun ló ń ṣe ọ̀gá yín o àmọ́ nígbà míì ọlọ́run bá máa ń rán ẹ̀dá sínú ayé ẹ̀dá kejì láti jẹ́ àfòmọ́ fún un àmọ́ ta bá ti wá gé àfòmọ́ ìkúrò àti gé oore wa kúrò nìyẹn ṣẹ́rí sídí àbí kí la porúkọ ẹ̀ ní sídí tí a bá fi lè rí ọmọbìnrin yín padà sínú ilé ọ̀gá yín mo fi ń dá yín lójú wípé ìyàtọ̀ máa wà pẹ̀lú àṣẹ ọlọ́run tàtẹ̀lẹ́ ẹ̀yìn àmẹ́wò àwọn ọgbọ́n sídí ní kẹwa padà sínú ilé yín. ẹ sùn mà ẹ ká sùn mà a dúpẹ́ mà. Ah, ẹ ṣe gan ni mo wà ókè yes ma mo ní ìdìrànlọ́wọ́ yín ẹ ṣàrántí agent tó bá ń gẹ̀ẹ́tì ọmọ ọ̀dọ̀ lọ́jọ́ sí yẹ sídi ó ní ọ̀rẹ́ mi kan tí wọ́n nídìí security man ní company wọn so mo ní kí n contact yín bẹ́ẹ̀ lè bá ń gẹ̀ẹ́tì nọ́mbà agent náà ok yes ma ẹ ṣe gan ma mama expect ẹ ma yes ma ṣoṣo pé woman yìí máa send contact agent báyìí. of course ó máa send ẹ̀ now. then tí ò bá dẹ̀ send ẹ̀ ṣó ti gbàgbé pé gbajúmọ̀ ni wá. that's true. <laughs> kò sí nǹkan tó ṣòro fún gbajúmọ̀ láti. <laughs> wàá ṣe é jàre besides peter network yes. ah. tú mi ṣe o ìfà ló ní kẹ́ ẹ fà mí mọ́ra bálòjò bá ṣìnà àkùkọ ẹ̀dí yá sì fọ̀nà wọn àti bá sọ fún mi kẹ́ ẹ ok à ń gbọ́. Mm, sídi wo lẹ́nu inú wa yọ sí ìkọ́kùnkùn tó bá fẹ́ sọ à ń gbọ́. ẹ wo n tí mo rí sí yín lónìí kò dáa rárá o bí n bá sì sọ ní ìsìn ní tí ọ̀sẹ̀ lè wò ní dáa. olórí ẹjọ́ ẹjọ́ ara mi wá ẹjọ́. àkèrè ní kàkà kó má dùbẹ̀ tàpá ti tàn ń sí kàkà kí gbajúmọ̀ ó fi ṣẹ́wọ̀ lù yóò yà fọjọ́ kọjú ẹ̀ lẹ́yìn òkú ẹja lẹja ń jẹ sanra nínú bó. No jọ̀ọ́ jọ̀ọ́ ọ̀rọ̀ ni wá. ẹ wọ́n ṣe nǹkan oṣù fún ọ̀sẹ̀ méjì nígbà míì ọ̀sẹ̀ mẹ́ta ṣé mo parọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni báwo ló ṣe mọ̀. agara ò ní dá oníṣẹ́ ọlọ́run èyí tí mo fẹ́ ṣe kò lè rún mi títí mo ní kẹ̀ ẹ́ ṣe ẹ́ ṣe ó máa ṣe. ìfún yín ní kinní kan ẹ fi sí abẹ́ bẹ́ẹ̀dì ọ̀gá tí wọ́n bá ti lè súnlé tó bá ti jí ń tọ́ ṣẹlẹ̀ ìmọ́lẹ̀ ọ̀tàn sí. Ah, ká fi sábẹ́ bẹ́ẹ̀dì wọn ṣé kò kí ń ṣe pàfẹ́ ọ̀tí wọn ṣá. Ah, ìṣe àdó mi gbọ́dọ̀ sí wọn lára kí ni ìwọ̀n ọ̀tí báwo ìṣe àwọn àdó mi gbọ́dọ̀ eh, sí eh, yàn lára. ẹ̀gbọ́n eh, tó sọ ní wípé ṣé ṣe ń láì dá. rárá o èmi èyí ṣàìdá o èmi èyí ṣàìdá oore ni mo fẹ́ ṣe fún yín èmi ìsà ẹ kàn fi sábẹ́ bẹ́ẹ̀dì kí wọ́n sì sùn lé ọ̀tán ẹ ṣe ẹ fún yín. ẹ̀gbọ́n mi I need to talk to you. wọ́n á pẹ̀lú yín. And at this point, we need a natural solution to our problem. We can't continue like this ẹ àbúrò mi ṣebí lórí ọ̀rọ̀ menstruation yìí tó ń ṣe ségesège ni èmi náà ò dúró yẹ kẹ́yìn fún ayé mọ̀ pé mi ò dúró mo understand nǹkan tó ń ṣẹlẹ̀. no you don't understand ẹ mọ̀rọ̀ discomfort tóbìnrin máa ní tó bá ń ṣe period ṣá. fi ìfúnfún wa calm down. Ah. ẹ wò ẹ̀gbọ́n mi tí a bá sọ wípé a rí akitiyan yín lórí ọ̀rọ̀ period wa lásìpàdà ti bẹ̀rẹ̀ irọ́ pátápátá la máa máa pa we see everything and we are, we are very grateful sir but ó ti sú wa we are fed up kò yín sì kí obìnrin máa yọ ẹ̀jẹ̀ lára fún sixteen to seventeen days every month kò easy. and at this point èmi máa sọ fún dádì o bóyá tẹ̀yìn méjì bá fọwọ́ wẹwọ́ bóyá good result máa ti bẹ̀ jáde. ṣe bá ẹ̀gbọ́n mi ni ẹ̀gbọ́n mi tó jẹ́ wípé life tó ń live nílùú òyìnbó kò jẹ́ kó ń bìkítà lórí ọmọ at the end of the day tẹ́ bá sọ fún wọn èmi náà náà tún ní kẹ́ padà wá bá ẹ má wọrí a tó rí nǹkan ṣe sí i a rí solutions to it ṣọtí ẹyin tó bá wá di lọ́la hmm, ẹ̀yin méjèèjì tẹ́ bá ti jí láàárọ̀ kẹ́ tó jí máa make sure pé mo ṣe two fifty sákàǹtì tẹ máa ṣe two fifty sákàǹtì tẹ náà ẹ ṣeré jáde ẹ ra nǹkan tó wù yín ẹ jẹ nǹkan tó wù yín ẹ make sure pé gbèrò inú kúrò lára. Thank you, sir. Welcome. Welcome. Welcome. ló ṣẹlẹ̀. <laughs> ẹ kú oríire o a kú oríire o ní o ayọ̀ abara tíntín <laughs> oúnjẹ ti rẹ́dì kẹwàá lọ sọ́ọ̀pù. kò sí nǹkankan ọ̀rùn gbọ́dọ̀ owó tí wọ́n ń sọ wọn sí ní nǹkan kó lò wọ́n sì promise mi bàtà wọ́n ní kí wọ́n kó lè rọ owó. owó ni wọ́n kó ayọ̀ abara tíntín. wọ́n lè ra bàtà tó náà wọ́n fẹ́ fún mi ní sẹ́yìn kí wọ́n kó lè. ṣe é rí àkìsà tó bá ti dágbére àtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró ọ̀gá mi ẹ jẹ́wọ́ ń tọ́ ṣẹlẹ̀ ẹ jẹ́wọ́ kára ó tún yín ọ̀gá mi. kíni bómi èyí náà sọ kò tẹ fàyè wá ṣe ṣé ìfẹ́ kára tún yín ni. ẹ̀gbọ́n mi èyí náà jẹ́wọ́ kára tún yín. ó mà ṣe o iṣẹ́ bí ọmọ yóò dó tó ń gúnyẹ bí kì í ṣe tàgbọ̀ tó mú sí wá látòkọ̀. ṣẹ́jú ẹ̀mí náà ọmọ ọ̀rẹ́ mi ni àwọn náà ti mi sí nígbà tí bàbá yín náà dẹ́kọ̀ tí ó ràn mí lọ́wọ́ mo dáadáa kí n gbìyànjú kí má pa gbogbo wa wọ́n jẹ́ mi pé tẹ́ẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ tọ́mọ èèyàn ò lè dún yànmùyànmù. wọ́n sọ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi sọ ẹ̀yin lẹ́wà nídìí ọ̀rọ̀ wa látọjọ́ ìta fi ń ṣe kóṣù nígbà gbogbo. ẹ ṣe yìí níbi tó fojú jọ eré. táwọn ọmọ kí gbogbo ń tán lọ́kọ́ ní wúrà wọn náà lọ ṣẹlẹ̀ yẹn gbàtà ìjọ sọkò ló tẹ̀lé gbogbo rẹ̀. ọ̀dárí jì mí èmi náà ṣíwájú mi pé kébi máa máa pa wá àtẹ̀mí àtẹ̀yìn ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ ẹ jẹ́. Sidi ọ̀rọ̀ nìyí. jọ ṣe ṣe ara wọn mọ ya àti pé kí ni amara tó ṣe sí tó ń ṣe àwọn. Mm, ah. ṣé wọ́n dẹ̀ ní kú. Ah. n tẹ̀sí èmi ọmọ bóyá ẹ gbó wọn lọ ni bóyá ẹ sì fi wíwá èrò tì wọn lọ síbẹ̀ wọ́n lọ sọ́jà wọ́n fọwọ́ ara wọn ra àdín tó bá sì ra àdín wọ́n dà sínú omi ẹ̀yin gbogbo yín ẹ fi wẹ̀ sẹ́rẹ́ ń pírọ̀dù ń yọ padà síbẹ̀ ara àwọn náà sì yà sẹ́ wá rí o ìwà mọ́ o ó lè wàá dọjọ́ ọ̀la kí ìdájọ́ ọlọ́run dé sí wọn ìmúyàn ìmọ̀ ń parẹ́ ń tẹ̀sí o. ẹ ṣàmù kò tó ń jẹ. mo jẹ láti ṣe mi mo mọ nǹkan tó ń Hey, Yoga. How are you? My name. Hello. Hello. Hello. City Agent Tope, kí ni City wa ṣe ń bì yín? Inú mi dùn pé City ń láti bá yín. Ẹ wò so many things tó ń ṣẹlẹ̀ tó ṣòkò sí wa. Ọwọ́ City ló wà, òun ló lè tan ìmọ́lẹ̀ sí fún wa. Agent Tope. Eh agent. bẹ́ẹ̀ ni ọ̀gá ṣe rí bó ṣe máa dá fún un làwọn àbá wa lóòótọ́ kí èlò wa bá mi ó dẹ̀ ní kí n bá wọn wá sídìí ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ Ọlọ́run àti ṣe gbogbo ẹ rọrùn fún yín ṣe rí sídìí wíwá tó wá bí kì í ṣe pé fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ṣe ń bí padà o àmọ́ wá láti wá ṣe yín lóore nítorí sídìí tẹ̀wọ̀n èkì iṣẹ́ ọmọ lásán ó pẹ́ káà náà tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ fi yé. tí n bá gbọ́ yín yé dáadáa sídìí ó fẹ́ wá ṣe mí láǹfààní àbí kí ni. bẹ́ẹ̀ ni bó ṣe máa dà fún yín bí yàrá yín ṣe máa yá pàtàkì torí ó ní bó ṣe jẹ ṣaṣẹ́ rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ ayé ni ṣẹlẹ̀ báyọ̀ náà ṣe wá bí ọmọ ayé ni wá torí ẹ̀ ń kọ́kọ́ òní ṣe wá lágbọ́rọ̀ lọ́hùn àmọ́ á dá ẹ̀jẹ̀ kí sí di ó yá. agency tó ń ṣe èyí tó ní. sọ̀rọ̀ tó o bá máa ṣe wò máyà kó dàgbé sí làá wáìnì wọn bí o. wáìnì. sódà lójú. ó dà lójú. ìdán tó o bá máa pa kó o pa ọ̀gá ẹ fọkàn ara yín balẹ̀ ara yín ọ̀yà ẹ̀yin kàn gbà mí láyè kí n pè dọ́wọ́ mi. Idán owó èwo ló fẹ́ pa? Pẹ̀lẹ́ o, Professor Pella, what are you doing in my house? Ìjẹ́ pẹ́. Kí ni Sídí ṣe nínú ilé mi? Ẹ ẹ ẹ ẹ. Má láti calm down. Ẹ jọ fi olóhùn bẹ́ẹ̀ ni. Nítorí ẹ̀yìn sẹ́kí tó kúrò. hey hello stand up Sidi stand up and get out of my house now. kí ni mo sọ kí ni. màjá màjá. bẹ́ẹ̀ni sí. hey agent má jẹ́ kí n wojú ẹ o tell this thing to leave my house right now Jide Jide kó tó máa wo sùn bẹ́ẹ̀ tó fẹ́ dògùn sílẹ̀. kí ni oh. kí ni kọ́nà kí ni yùn. àgbo oh. jẹjẹrẹ ojókòó kì í jáde ẹjọ́ o jẹ́jẹ́ mo sì lọ kì í jẹ̀bi ìjà kí nìkan náà ẹ wò ó nílò ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. kí ni kí ni. iná iná iná ọjọ́ ìpẹ́ kó má dé àfàìmọ̀ ó kà ah, iná o èmi ni èmi mo ṣe èmi ní àtipẹ́tipẹ́ ah, ah, ìlọrun ìlọrun ìjọ mi. ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn gbàrà tá a bẹ̀rẹ̀ ìfẹ́ yẹn gbóná ìfẹ́ yẹn ló gbóná jù mo wá ní kọ́ bá mi yẹ wò wọ́n bá mi yẹ wò tó bá yẹ wò yẹ mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé báwo lọ́jọ́ wa a sì rí ọjọ́ ọ̀la wa. Ah, ojú mi iná iná. wọ́n bèrè lọ́wọ́ bàbá yẹn mo sọ fún bàbá yẹn mo ní kí ni ká ṣe ẹ bá mi gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n láwọn lè gbowó lọ́wọ́ ẹ̀ àwọn làwọn lè gbowó lọ́wọ́ ẹ̀ nítorí ó kọ́ wá láti ọ̀run ni ó kọ́ wá láti ọ̀run ni wọ́n ní kí iná ẹ bá mi jáwé gbé jẹ́ fún ẹ jẹ́ kó jókòó àwọn tí jókòó kó máa sick tó máa sick máa sọ fún dáàlú pẹ̀lẹ́ ah, iná iná ó dùn mí ó dùn mí ẹjọ́ ó yẹ ẹjọ́. Ah,

kó láti máa lọ. bí kú lè ò pa ni tó dé kò lè pa ni torí kòkòrò tí ń jẹ ah, gbá. Sidi mo fi ọlá ìgbọrọ o mo bó lóríire yọ kíre tèmi náà lè dé. so nínú gbogbo àtàwọn mi ìbàdí ni òwà bó níre yọ. àwọn òlàbò níre yọ nígbà tó níre wá ń gbéraga ńkọ́. ǹsẹ́ ah, á ní gbéraga ṣé kò tí mo wà ní ìsìn kò tó kéèyàn mọ́ gbéraga bẹ́ẹ̀ ṣe ń wò mí president mọ̀ ni mí most wanted ni wọ́n wá mi káàkiri àdúgbò wọn kà mí káàkiri àgbàlá yé ni. ẹ lè mọ. ẹ káàbọ̀. má kí ni o ẹ má fẹnu òkúta kí mi ẹ̀yin aláìní ti ju gbogbo tó jẹ́ pé ẹ kàn gbókúta rò ẹ ń kiri ẹ káàkiri ayé ẹ wọ ẹ má kó kúta bá ọmọ tèmi o ẹ má kó kúta bá o ó mi ò mọ mi mo bá wọn sọ̀rọ̀ wo bí yẹn ṣe jókòó bí arọ báyìí nì ẹ bọ́ síta mo fẹ́ bọ́ mo lóògbé sọ̀rọ̀. wọn yẹ bọ́ ta ẹ bóde. ọmọ tó ń rìn lọ́wọ́. lóyún máa dé lóyún máa dé ẹ sòkùtà mọ́ọ̀dù. ẹ kó sí lọ jàre nonsense fine girl for nothing acid kòókòó. <laughs> síríkàtù síríkàtù ọmọ ológo ni wọn ìwọ lọmọ táyé ń san lọ́wọ́lọ́wọ́ <laughs> ó lágbára o but sídí ká tiẹ̀ yọ tèrè àwàdà kúrò ṣé o mọ̀ pé mo rò pé o tún ti lọ o tún ti lọ dá ọ̀ràn kan àbí o ti lọ ṣe nǹkan kan kan ṣé o like àwọn ìwà bad mama jama ẹ̀ tó máa ń wù yẹn mo rò pé o tún ti lọ dáràn ni ni wọ́n á fẹ́ dọ́gbọ́n wọ́n á fọgbọ́n pé ẹ kúrò ń bí báyìí ṣùgbọ́n gbà tí lẹ́gbàá dé tó kí ẹnu bọ̀rọ̀ yìí fún mi síìdì síìdì jọ sọ fún mi ọkọ ibo ló ti rí agbára tó ń lò yìí. wọn wọ ọmọdé káàsì èmi ọmọ làgbára kankan ọmọ tí mi ò nù mí ni mo ń sọ nǹkan fún mi tó bá sì ti sọ fún mi ní tí mo bá fẹ́ mọ̀ ní mọ̀ n ṣe bó yí ọkàn mi sì ṣe ní kí n ṣe yóò sì rí bó ṣe yẹ kó rí. just like that. bẹ́ẹ̀ni. Eh, eh, eh, new business avenue leleyi o this is going to be a very very very good business. Ah. àbí kí ló rò. kí ni ìyẹn. nǹkan tí mò ń try láti sọ ni pé ṣó mọ̀ bí wọ́n ṣe jẹ́ olóòmọ̀ yẹn tí òmò bá gbé wá ó ṣàti yẹ bíi ah. pé ká máa. <laughs> ààrẹ ìwọ̀n owó mo rẹ̀ ń ká sí yàsín mo já mo ti já rìn sìn látàyè Ọbásanjọ́ mo ti já kí ni ìyàn kí mo báyàn lójú kọlẹ̀ ń sọ kí mo ṣe gbájú ẹ̀ fọwọ́ ẹ̀ náà. sì di mo ṣe máa ní kò ṣe fọwọ́ náà èmi ò ní kò ṣe fọwọ́ náà o ọlọ́run ò fẹ́ o mọ̀ pé mi kí n kọ́rọ́ mi bọ nǹkan tí ò bá clean mm, mm, mm, nǹkan mú kan sọ ni pé ṣé o mọ̀ pé business yẹn already ọlọ́run ti gbé wá fún wọ tí wọ́n bá dẹ̀ ti gbé wá nǹkan tó bá gbé wá fún wọn yẹn òun ni wọ́n máa rí lára ẹni yẹn òun dẹ̀ ni wọ́n máa sọ ṣé fọ́ọ̀rọ̀ náà wá nìyẹn ọmọ pé mi náà láìkẹ́ ẹ̀gbin mi ìfẹ́ nǹkan ọ̀dọ̀tí mi kọ́wọ́ mi síbi tí ò bá yẹ kọ́ bá. mi ò lè sùúrù rẹ o ṣé mo lè lọ jẹun ní ìsìn torí àwọn tí ń bẹ àyìn wọn ní ẹni káwọn ọmọ ọ̀tọ̀ bẹ̀ fún mi lásìgbà náà. irọ́ o ta ló sọ bẹ́ẹ̀ olórí burúkú wọn ni wọn ló sọ bẹ́ẹ̀ fún ẹ. èyí dúdú tí mo ń jókòó sí orí. mo ò páyé ìyá fẹ́ bàjẹ́ wo ìjàta wọn bí yàrá yẹ anybody rẹ kó bubẹ fún ẹ nǹkan tí mò ń sọ náà kó tó lọ jẹun ṣó mọ̀ ẹ́ pé nǹkan tó bá dúró wájú ẹ báyìí nǹkan tó bá ti rí lára wọn gangan òun gangan ló máa sọ kò ń ṣe pé mo ní kó máa purọ́. pé kí n lọ tọ́bẹ̀ fúnra mi. wọ́n tọ́bẹ̀ fúnra ẹ ní sùúrù ṣó ráhùn. Ah, hmm ẹkùn burú wàá lọ jẹun sìn tó wọ kó lọ búbẹ fún rẹ. <laughs> Ah, ló ṣe pé ní ẹ mọ ní kí wọ́n pẹran kan sí márùn fún wa. Ah, robert tó ṣe lọ wù fún rẹ yẹn ìbẹ̀rẹ̀ ni o. torí mm. ngbà tí òun mọ̀ bá gbé wa tó bá ti mọ̀ tán tó bẹ̀rẹ̀ sí sọ ọ báyìí. Oh, èmi gan máa ma bẹ̀ẹ́ nínú pọ́ọ̀tù jẹun ni. n mm, mm, lè ṣe àwọn lọ jẹun náà n lè ṣe olùlẹ̀. àwọn yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tí tọ́rọ̀ bá bọ́ sínú ṣàgbọ́ ẹjẹ́ yẹn lè máa mọ iye ọmọ alápàtẹ́ mi hmm. mo ṣẹ̀ wá gbà pé kì í ṣe gbogbo ọmọ ìgbà hmm. àwọn náà ní àǹfààní títí wọn lára. ṣe rí ilé tẹ sọ̀rọ̀ lé tẹ̀ kúrò ọmọ ló jìn ẹrú ni bàbá ṣẹ́rẹ́ mi tí mo jókòó tí ń tẹ̀ wò mo ti ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yìí ń sìn ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ní bíi seventeen years mi ì dẹ fijọ́ kan kábàámọ̀ kò sí kọ́sọ́mà mi kan tó wá tó wá complain rè àǹfààní tèmi gan ti jẹ́ lára àwọn ọmọ yẹn ó níbi tó dé àbí òye yín ẹ ẹ worú lẹ́gbàá tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín yẹn for instance ẹ ìyàwó tó ń ṣàbíamọ́ fún lọ́wọ́ nílé ẹ̀ ọ̀dọ̀ mi ló ti mú ìyá mi ẹ màmá ti já wọn tán ẹ ti jẹ́ kó mọ̀ mú ètò ẹ̀yin àgbàlagbà tẹ̀lẹ̀ ní tọ́rọ̀ ò bá tọ́rọ̀ a kì í fi tàn balẹ̀. ọ̀rọ̀ ti débi ọ̀rọ̀ náà ló jẹ́ kí n fi tàn balẹ̀ lẹ́gbàá ó dé nìyẹn. ìyá mi ẹ̀yin náà lẹ́tọ́ bẹ́ẹ̀ ẹ ṣe rí bàbá mi pààrọ̀ rárá ọ̀dọ̀ wọn ni mo ti fẹ́ amúdá ṣẹ̀dẹ̀ rí àtìgbà tí mo ti fẹ́ amúdá rè amúdá ò fún mi wàhálà kankan rárá amúdá ń bí sí ó ń rẹ̀ sí lójoojúmọ́ ni as a matter of fact ọmọ karùn-ún làmúdá ń tọ́ lọ́wọ́ báyìí <laughs> ẹ ṣé mo dúpẹ́ ìyá mi. <laughs> bẹ́ẹ̀ni. ṣé ìwọ àti ìyàwó ẹ ṣe family planning rárá ni. family plan kò sí ní tá a máa fi ṣe torí ebi ò ní pa wá ebi ò ní pa mí kò ní pọ́ mọ́ mi tọ́lọ́run ò bá ti pa madam káàsì fún mi. ọlọ́run ò ní jẹ́ ká kúkú òjijì ní kíkú tó yá ọ pa wá. o ṣe okú ọ̀rọ̀ mi hmm. wo ò ní ṣubú dànù lágbára ọlọ́run wọnú àpàdé aláàánú ò ní rógun. sẹ́ẹ̀rí ọlọ́run kì í jẹ́ ká dúpẹ́ fún sẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀ ọ̀làjú ló dé tá a wá gbàgbé àṣà ìdílé wa ṣé àmì pé lọ́jọ́ kìíní àná wọ́n sọ fún oníkẹ́ ìtẹ̀sẹ̀ ilébù ṣùgbọ́n ẹ̀kọ́ bí ara sìn ìwé ẹrú lẹ̀ ń wò mí lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ sì rí ìrà ń kilẹ̀ àwọn ọlọ́gbọ́n nìkan ló lè gbọ́ tó wáá pẹ́ tí gbọ́rọ̀ sí lẹ́nu pé kẹ́ ìtẹ̀sẹ̀ ilébù kò ní rí bó ṣe rí àmọ́ dúpẹ́ pé èmi lọ́lọ́run lọ. ẹ ó ti wá mi náà báyìí pé ọgbọ́n kì í ṣe ti ọ̀nà hmm. ọgbọ́n pín yàbí ọ̀nà. Hmm. àṣà àti dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ hmm. Elédùmarè ṣe é sídí ò ṣe é. ẹ ní gbòòrò àárẹ̀ bẹ́ẹ̀ mọ́. àmín àmín ẹ torí eléyìí mo fẹ́ dá sídí lọ́lá. ẹ mà ṣe sá. mo fẹ́ kó kàwé mo fẹ́ kó jẹ́yàn láyé mo fẹ́ fún ní ten million naira màá wá fún ẹ̀yin náà ní five million naira. mọ̀dáràn ayé mi bàjẹ́ ayé mi ti bàjẹ́. ọ̀gbọ́n mi ní mi ní kẹsẹ̀ mi ìmọ̀ kankan pa rẹ̀. ọlọ́run àwọn fẹ́ fún wọn fẹ́ fún ẹ lówó wọn fún ẹ lówó púpọ̀. owó tó ń dẹ́rù bò sí. fún àmọ̀ ń gbọ́ mílímílí ní. ẹ wọ́n ní kó lọ síléèwé ìwádìí tó bá tún jáde léèwé tán ò ní máa fi ìwé ẹ̀rí ẹ̀ wá jẹ́ kiri hmm. ariwo tán fẹ́ fún ẹ yìí owó tí wàá tún fi bẹ̀rẹ̀ òwò ó wà ń bẹ̀ tí ò ní jẹ́ pé wọ́n ah, máa gbé. èmi ọmọ pé èèyàn ò ní jẹ́ mílímílì ẹ ṣeun gan ni ogun lákàáyọ̀ bá ń dúpẹ́ lọ́wọ́ yín Ọbàtálá ń dúpẹ́ lọ́wọ́ yín Ọ̀yọ́ bá ń dúpẹ́ lọ́wọ́ ah, yín Ọ̀ṣun bá ń ah, dúpẹ́ lọ́wọ́ yín. ọtọ má jẹ́ kí wọn yẹ dúpẹ́ lọ́wọ́ mi ó ti dà bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ká fọpẹ́ fún Ọlọ́run ká fọpẹ́. Eh, Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ dáa àbúrò oníṣẹ̀lẹ̀ sọ orí òde ní tako wa bàbá mi èmi lè mú sídìí wa látàbúlé tí mo mú wa bá madam cash èmi dẹ̀ ni mo ṣàtàn sídìí tó fi dọ́dọ̀ yín ẹ má gbàgbé mi náà. ẹ jọ bàbá mi. oríṣiríṣi ara ló bẹ lọ́wọ́ sídìí.

sídì oríṣiríṣi ara ló bẹ lọ́wọ́ sídì ló bẹ lọ́wọ́ sídì oríṣiríṣi ara ló bẹ lọ́wọ́ sídì kò yẹ kán pín tán ajá kó kan lè máa mú a kì í fẹ́ràn ewúrẹ́ bọ̀ fáwọn.